فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة كشف الغمة حتى تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هذه نودي ما جيك يا أي إن أبوك الله الله البركات بالفعل ونقوم بقى في توتي pàápàá jùlọ tẹsẹ̀ ìbàjẹ́ gbọ́rọ̀ rẹ̀. Ògbẹ́ tí ọba ń dá òtù ní ti ń ṣe lójú ọ̀nà ìta wà yìí kọ́lọ̀ mú adúró gbogbo fẹsẹ̀ amúlẹ̀ ẹni ẹ̀rọ wọn bá gbòdó lẹ́sìn ìsìlámù. Ẹ̀lẹ́kìn ìmàmọ̀dájú ó máa ń jẹ́ kéèyàn kọ̀ntínú nípa nǹkan tí èèyàn ń ṣe kọ́lá báwọn yẹn bá ń fún yẹn. Gẹ́gẹ́ bí tí ẹ̀ka bá dé tó yẹ pé gbogbo ń táwọn èèyàn ń ṣe lòun wá takò àwọn èèyàn sọ̀rọ̀ sí o. tí ẹ̀ka bá dé tó sọ pé àwọn kan wà téèyàn gbọ́dọ̀ bá ṣe nú èèyàn kódà bó bá yẹ pé ẹni wà sí wọn. tí ẹ̀ka sọ wọn pé gbogbo ẹyẹ wa ti rí bẹ́ẹ̀ kó ń sọ pé ogun kẹ ṣáà máa dà á pọ̀ ní mùsùlùmí ẹ bá ṣàtìgbọ́ lọ́wọ́n bá gbọ́ kò sáì dáa kankan mọ́ á bí o tí wọ́n sọ pé rárá o àfi ká mọ̀ ìyàtọ̀ tí ẹ̀ ń bá lọ́lọ́wọ́ bẹ́ẹ̀ yọ ọ̀kan ní ìfìrà ọ̀nà náà sọ bẹ́ẹ̀ pàápàá ń gbàjọ òkú kí ẹ̀ka bá ní ẹ̀kan kí wọ́n bá ní ìfìrà ọ̀nà sọ bẹ́ẹ̀ àwọn sọ̀kò sọ rẹ̀ torí bọ́lá ọ̀nà sọ̀kò sọ rẹ̀ nígbà tó fẹ́ kú ó sọ ẹ jáde ìyẹn mi pé tí ẹni tí ò bá jẹ́ mùsùlùmí bá dín kárí mọ́sálásí ò ti sọ di mùsùlùmí ó di pé tí ó bá dé ta bá rí àwọn nǹkan tí mùsùlùmí gbọdọ̀ máa ṣe nínú àwọn ṣe sí lára ẹ̀ ọ̀dọ́ ẹgbẹ́ yẹn máa wá sí mọ́ṣáláṣí wa gẹ́gẹ́ bí àpèjúwe orin báwa ti ń kọjú sí kíbla ìlú bá kẹ́yìn bẹ́ẹ̀ táwọn ní kí ló dé lónìí pé àyìnlẹ̀ máa tù wọ́n lù ọ̀sán náà jù bọ̀ òun bá kọjú sí ní ojú ọlọ́run àdìrára wọn èsì mi lọ́fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn àyà kúránì lọ́kà ṣùgbọ́n níbi tó ti tánà ní ti lò bẹ́ẹ̀ ẹ̀lẹ́mọ̀ tó wọ́n lò fẹ̀sán mọ̀ wájú mọ́ bí tẹ́ bá kọjú sí nídìí ọlọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí èèyàn bá lọ mú bẹ́ẹ̀ yọ ṣàṣìṣe lórúkọ náà ní gbàrà ẹnìkan má lásìkò yìí tó bá wọn ti kí bíláwà tó bá kọjú síbẹ̀. خصوصا في صلاة الفرائض níbi àwọn ọ̀ràn ọ̀ràn rẹ̀. إلا من كان على طائرة وكان في سفينة ẹ̀dọ́ wà lórí òfurufú tásìkò ló sì fẹ́ lọ àbí ẹ̀bọ́ wà lórí ọkọ̀ ojú omi fàáyínàmà tó wọ́n lù sàmọ́ ojú òbí ẹ̀ bá gún nǹkan ọ̀gọ́ lọ gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ làǹkú ní ẹṣin èèyàn lè kí ọ̀rọ̀ yẹn lórí ẹ̀. gẹ́gẹ́ bí afa ibn Umar ti sọ àti ọ̀pọ̀lọpọ̀ náà ń sàhánu pé tọ́pọ̀ yìí pàápàá jùlọ nínú wọn náà bọ̀ wá ìdùnnú غير الفريضة النبي يقول عن لوري إنكار ṣùgbọ́n ní ọba kí náà fílà náà èèyàn kọ́ ọkọ̀ bí ọ̀sẹ̀ kí náà ṣáìdì tá a fi lọ síbẹ̀ kò ní pé kí ẹ bá wọ mọ́ṣáláṣí tó bá kọjú sí gòmí ọlọ́run nígbà nínú ẹ̀rọ fún mi wà jìbá ti sọlá ìsìnkọ́lé kìbù torí pé tó ń wá ṣèyàn bí dáa. tẹ́nìkan bá dé tó ní àìrìn kọ́ ejò ló jẹ́ kí a jẹ wọ́n tí ọ̀ká bá rí wọ́n ti ṣèbí tẹ̀lé tí kiri kan ń bọ̀ lẹ́yìn ìtaní ọkọ̀jú di ìtaní ọkọ̀jú dà wọ́n á sọ pé bẹ́ẹ̀ tí wọ́n bá rìn pọ̀ lójú ọ̀nà fọ́tà mi tí wọn bá rìn pọ̀ lójú ọ̀nà tó da mọ́tò ni ó tẹ̀ wọ́n pa kí wọn sọ pé àìrìn pé jù ni ò jẹ́ tí gbogbo wa lọ́mọ rìn lọ́nà tírélà àbí lọ́nà tírélì léjì òní bírèkì ìyẹn mi gbọ́rọ̀ ẹ náà rọ̀ tó dáa ní ṣùgbọ́n níbi tó wúlò sí wọn bá rìn lọ́nà wọn ní ẹ bá ti rìn lọ́nà sí ọ̀dà yóò ní lọ́nà wàá nà á bá sọ̀rọ̀ mùsùlùmí nínú àánú ọlọ́run lórí ẹ̀sìn wa ò ní pé ọlọ́run ni ó gbé lórí ara ẹ̀ fún oṣù rẹ̀ ó tàwálà hibba وقال عز من قائل سبحانه إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون على صينتك على أصل أصل أبا تنفيذا لقضائه سبحانه وقدره رصد لكل نابذة من أهل البدع والضلالة من يتصدى لهم ويرد عليه الضلالة ní gbogbo ìṣesí gbogbo àṣìkò kò sígbà tí bídà kan fẹ́ yọjú báyìí ọlọ́run sì bẹ̀rẹ̀ tí ó mú tí ó pa á mọ́. abẹ́ni tí ó ṣẹlẹ̀ yí ẹ̀ ọlọ́wọ́ gbé jáde nínú àwọn ẹ̀sìn. àbídí àti ń ṣẹlẹ̀ látàrí ànábì ànábì lẹ́ni tó fi pa tó fi pa á. gẹ́gẹ́ bí àwọn àṣìgbọ́ àwọn àṣìṣe tánàbí correct. àtẹ̀jáde ní líláhi níjà tó fẹ́ fi ṣe dídí ọlọ́run ó sọ pé wọ́n kúnlẹ̀ bẹ̀rù. àtẹ̀jáde حلال من كان منكم حالفا فليحلف بالله احنا بيقول لكم ايه دي يقول عادي فاضل بما شيء لا لا يا نس انا بني اما انا لا اخشاكم لله واتقاكم اياه فمن رغب عن سنتي فليس بقوا بتبدع الاجواء على ببيانه وعمله واقواله അനവിശാലായി ഭവിഷ്യ ثم بعده صلوات ربي وسلامه عليه هو بس بدا عبان يجو قلوم يكا أبي بيك أبو قوي نتعود وين تبي بدا أوس أوتو دي تسفرين سيدو بقوي لا يا أبو بكر هو فتنة الردة àwọn ẹni tí wọ́n fẹ̀sìn ilẹ̀ kí wọ́n láwọn ò ṣe mọ́. wọ̀mínú mẹ́mẹ́nà ọ̀hún ìjìyànà zẹ̀kà àtúrà mi náà bá wọn yóò zàkà àwọn yóò zàkà mọ́. أبو بكر رضي الله عنه لولا أنه موفق على عمله ذاك yóò yẹ kó ibú ti bọ́lọ̀ ti kọ́ gbogbo nǹkan lẹ̀ débi láìláì lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n sì máa ní mùsùlùmí náà. ìṣesí ti jọ mọ́ bẹ́ẹ̀. àwọn abẹ́ kéèyàn kó ohun ti dáná bá ti gbé sàtìkẹ́ sàtìjẹ́ náà. ẹ rí àwọn ẹ̀yà alátagbọ́n wọn bó wá sí i. ẹ pé kò yọ ẹ̀yà alátalẹ́ náà lẹ̀ láti wọ́n wá sí i. ọ̀bá kiri rọ́bì aláwọ̀ àná ayé ẹ̀ náà pa mùsùlùmí ẹ̀lìkẹ̀dá pẹ̀lú wọn morúkọ ẹ̀sìn. àwọn ẹgbẹ́ ẹgbẹ́ àrígbẹ́ àwọn hanafi kejì tí hanafi yẹ ti di mẹ́ta. bákan náà láyé ẹ̀ ọba àwọn tí wọ́n láwọn ti ọ̀gá kájà. látara bẹ́ẹ̀ bídíà ti di ìmọ̀ yọ̀kánú ẹ̀sìn òkúrò bídíà pé ẹlòmíì ọjà náà bí ọ̀nà òkúrò. lẹ́yìn Umar radiyallahu anhu. أشد الناس على أهل البدع أنقوين كان صادق أنقوين صديقة وكان يتكلم في شبهات القرآن متشابهة أعوانتو من تقول لبي ودا آية آي آية آي فيدا بيقول تابو آي آي أبي كان آدم مامل وانا أبي زيدا أفوني أكبر تنبات بولنوه téèyàn bá máa ń kankilẹ̀ kó ṣe. fàyídà já ohun abúrò min al-amni aw al-khawfi ẹ̀dà àrùbí ọ̀lọ́rọ̀ tí wọ́n ilẹ̀ láàyè wẹ̀lẹ̀ rasúlì wẹ̀lẹ̀ olè amri mi láàlì máa hù lẹ́dínà ìsọ́nbẹ̀ kó làwọn téèyàn bá máa ń kẹ́ wọn bèrè. Umar radiyallahu anhu nínú tọ́lọ̀ fi ránṣẹ́ ni pé gbogbo tó lè máa lídìí sí bídà láyé ẹ̀ àti tá a ti gbọ́ tó jẹ́ ẹ̀sìn yìí tí ò ní jẹ́ yẹn ṣẹ̀sìn ṣe tí ó ṣẹ̀sìn tó rọ̀ bọ́ ṣẹ̀sìn kó dàbí nǹkan yẹn bá wà nú ẹ̀sìn ó máa rò lọ owó pàápàá jùlọ nígbà tí ò bá jẹ́ gbogbo òru ẹ̀sìn ẹ má ṣe ìbọn kó yọ ẹ̀sìn kó rọ ẹbí àpèjúwe shajaratul mubarak ní Hudaybiyah innal ladina yubayi'unaka tahta ash-shajara. innama yubayi'una Allah igi àlùbáríkà tí gbogbo àwọn mùsùlùmí ti bá nàbì ṣèlú yá nígbà táwọn èèyàn kan wá fẹ́ mọ tíráàbù lọ síbẹ̀ ọmọọdún yẹn lọ gé kìí ṣe istihana lil shajara láàkì ó dí ọ̀nà burúkú táwọn èèyàn máa ṣe. torí bí ìje natural ìníjọ èèyàn ni pé kí èyí ní nǹkan jọ́ mọ̀ pọ́nlé. ìjọ mọ̀rọ̀ lè yọ kúrò kọ́ọ́lá kẹ́lí máa tán láàtún ta àbàdà. ọ̀sán gbólóhùn gan náà tá a lè gbàgbé láéláé ọkọ̀jú sí hajarul aswad kò ní a an ń látàn fàáyé wọlé àtọ́dọ̀. ولولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يقابلك ما قابلت قابل ànábì Umar kọjú sí hajarul aswad ó ní ìwọ hajaru ò kí ò láǹfààní tó lè ṣe bẹ́ẹ̀ ò sì ní aburú tó lè bùbá lọ àwọn èèyàn ṣẹmọ tí wọ́n sọ di àwọn èèyàn ti ha ha ha ha ṣùgbọ́n kódà kádébà wọn kókò láǹfààní tí ó ṣe fúnra kò sí lábú ká ẹ gbọ́dọ̀ lọ́mọdé tó yẹ ṣẹ́kù ọ̀rọ̀ sì pọ̀ táwọn èèyàn ti tán pa ajẹ́rọ lásán wọ́n ti jí i gbé kódà wọ́n tún jí i gbé láti mọ́kà wọ́n jí i lọ sí ilẹ̀ tálẹ́pẹ̀ ní yúróòpù ẹ̀fọ́ wọn náà padà fẹ́ẹ́ kó lè gbára ilẹ̀ nígbà ẹ̀kọ́ ṣe kó fò báyìí kan gbé ilé rẹ̀ báyìí kó ṣe kí ni bí wọ́n dá padà ṣùgbọ́n ọlọ́run ọba nínú àmì ọlọ́run ni fẹ́ẹ́ gbé ẹ̀ẹ́dà ajẹ́rọ lásán àti ẹ̀tọ́ sájà lóko ọmọ ìkọjú sí ó ní kò sáǹfààní tó ń ṣe kódà bí ọba ṣe pé mo ránẹ́bí ti ń ṣe ni ìyìnbá wọn kì í sèrè olùfẹ́ yẹn pàfà kan ò ní mọ̀mọ́ kan kò á ní gbèrè sípò àfa àkọ́jú gbèrè sípò ọlọ́ màkì mélòó náà lọ àkàrà ẹni bẹ́ẹ̀ náà yọ àlímọ̀ ọlọ́ alkitab al-hukma an yuti ọlọ́ alkitab al-hukma wan nubuwwata thumma yaqulu lin-nasi kunu. عبادا لوجوده أنقي أن كان كعب الأحبار كعب الأحبار كان هو أشواج وسي ní ìgbà tí Umaru láyé rẹ̀ torí nínú tọ́lọ́ fi kẹ́ Umaru ní pé futuha ká máa kí Islam máa spread láyé ṣe wọ́n spread láyé ẹ̀ ni wọ́n dé ilẹ̀ ṣáà àti Baitul Maqdis nígbà tí wọ́n á débẹ̀ ẹni wa ń nawọ́ sílẹ̀ pé Umar àyè àwọn ànábì náà máa ti ń kírun rè kírun kọjú sí bíbá yìí wọ́n ní ìyá ẹ̀ǹtẹ̀ yẹ káàbù làkọ́dé bọ̀ hẹ́ìtà ẹ̀lìyàwó ẹ̀kọ́ dọ̀ hẹ́ìtà ẹ̀lìyàwó ìtò sọ yìí yẹ́n pé tó ń rún nípa ayé ńlá lílé ìtò dé yìí ṣàdúrà bíi kí ṣàdúrà bíi ọ̀rọ̀ tó sọ yẹn ti fi jọ àwọn jíì. nígbà tá ànábì ń bọ̀ pẹ̀lú àwọn sàhábà ń jọkàn nítorí èwo náà ṣe gbọdọ̀ mọ ronú sáwọn ọ̀rọ̀ tó bá ń sọ ẹlòmíì ò ní mọ̀ súnmọ́ ọ̀rọ̀ tí ó sọ yóò sì bẹ́ẹ̀ yóò di kèfèrí àbí yéé nínú bí àfìlà أبعد ما بين المشرق والمغرب أرمي بقول الصحابة أواني يا رسول الله اجعل لنا ذات أنوار كما لهم كما كان لهم ذات أنوار النبي فأنا لا يكفي tá a náà ti mọ́ mọ́ ní àwọn àwọn kẹfìrí láyè kí wọ́n ti ń dúró ẹ̀rọ. ibẹ̀ yòókọ̀ jẹ sóòlù ẹ̀sìnká wọ́n fà yẹ lé wọ́n wá fi ń ṣe lọ ànábì àwa náà níbi àbímbò mi wọ́n máa ń hangi bí ìdá wọn ni wọ́n fà yẹ lé gan. ànábì àwọn aláyè gáà náà máa ṣe bẹ́ẹ̀. يضاهئون قال الذين كفروا من قبل أنا في جوع يهود وكذب سواجه ànábì ní Allahu akbar Allahu akbar innaha la sunan á ọlọ́run tóbi sunan ni ojú ọ̀nà ni laqad qultu mithla ma qala ashabu Musa irun táwọn ìjọ Musa sọ fún pé ij'al lana ilahan kama lahu Umar radiyallahu anhu kò sí bí nítorí ẹ̀ èmi ò fẹ́ kí èèyàn máa máa ṣe jẹjẹjẹjẹ kẹ́ẹ́ pé àpọ́nlé yìí náà ni oníjà mọ̀gbà tó bá dábí dálẹ̀ àfáyẹn sọ̀rọ̀ àfáyẹn sọ̀rọ̀ yóò sì máa ṣe dídí alábẹ́ ẹ wọ́n wòye èyí ó ṣẹ̀sìn yóò clear òun ni ò ṣe ní dàrú bẹ́ẹ̀ àfáyẹn lójú ti yọtọ̀ wá jókòó náà wà á rí àṣọ dídẹ̀ zùbá kan tó ti bàbò kí máa ń fà irọ́ o kí ẹ ṣẹ̀sìn yẹn kó clear tí nǹkan bá dẹ̀ wúyàn lójú yìí ó béèrè náà ṣáàì tàbí sọ gbogbo ẹni pé kò sígbà tí bídà kan ó dìde àti kọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala kó mú ẹni tí ó dànù. sódà pé ilẹ̀ ẹlẹ́ yẹ kó nà ní nẹ́ẹ̀sì àlọ́lá ìhúnjẹ tó bá àdàkóso káwọn yẹn máa dé ní ọjà kí á gbogbo sẹ́lì pé àwọ̀ mẹ́ni. nínú àwọn tó lọ lò púpọ̀ àtàndàrúkọ yìí ọlọ́run ọmú sábàbí inú tọ́lọ́wọ́n bá fò ń takò òun ni ọlọ́run ló mọ iye nǹkan tá a bá ti mọ nǹkan táwọn èèyàn mọ pé kúra nílé amọ̀lẹ́yẹ ọ̀rọ̀ máa gbogbo táwọn èèyàn ń kà lé ayé pẹ̀lú àwọn condition àwọn tí wọ́n há Qur'an láàrin wa ọlọ́mọṣẹ́ àṣírọ̀rùn kó dúró pẹ̀lú gbogbo àwọn ojú ọ̀nà tó dáa condition tí wọ́n gbélé nípa òkú tí àwọn èèyàn ṣàhádà ti tiẹ̀ àwọn ẹ̀mọ́ ẹ̀kọ́ kọ́ílà àwọn afọ́ oníkura ojú táwọn afọ́ aládìí ti lọ. wà á mọ̀rọ̀ nǹkan kúbi àdùbò múndù sanawat kọ́bìlà jẹ́mẹ̀ àhàdí wọ́n ti parí ọ̀rọ̀ kùránì kódà tó ní wọn bá di ìjọ. nínú kọ́ndíṣàn ni pé àwọn èèyàn tó ha tí wọ́n kéré sí mẹ́ta méjì mẹ́ta ẹlẹ́ẹ̀kejì tabaríyàn twenty tó ha tó ń Taa a bá ti rí ṣahada títí kìtàbà àdìgbà ẹni náà kọ koran láyà níbi rọ́ọ̀dù kò yé lẹ́yìn pé wọ́n ha atúgbọ́dọ̀ rí ibi tí wọ́n kọ́ sí tó gbogbo ayé àtẹrí ni pé àwọn kọ́ ha ọ̀tọ̀ ni ibi tí wọ́n kọ́ sí kódà ẹni tó ń kọ́ náà lè ha ní kọ́ kalẹ̀ bá tó rí ni o. ṣàhádà títí kìtàbà so ìyẹn ló fà á tó ẹ pé gbogbo àwọn rìwáyà tó dọ́dọ̀ ànábì ilé táwọn èèyàn ń kà gbogbo ẹ̀ ní Osman kojọ dáwọn èèyàn máa kàkà fún kàwọn ilé ẹnì kan ò ṣe ní déédéé rẹ pé èmi náà mo gbà á wá báyìí á béèrè pé wòlò jùlọ jẹ nínú òdì tó fà á tó ẹ pé gbogbo rìwáyà wọn à ṣe kán máa sáwọn nǹkan míì torí jọ́ tó ẹ pé yá àti tá torí takdim ta'khir tí gbogbo ẹ̀ ti wà nínú títí rọ́ṣùn ọ̀fúnmáà yìí. òun náà òun náà ti kó Kùránì kan jọ wá sẹ́ńdì ẹ̀ sí àwọn àǹsọ́. nípa ọ̀rọ̀ ẹ̀ náà àwọn ọ̀rọ̀ míì tó tún wá bẹ́ẹ̀ ni pé àwọn ojú ọ̀nà mi ó sẹ́ńdì àwọn míì sáwọn ìlú mi tẹ́lẹ̀ pé ọ̀nà tó bá kọ́ yàtọ̀ síra wọn. tí gbogbo ẹ̀ ti dọ́dọ̀ àtẹ̀lẹ́sọ̀rọ̀ wọn àlẹ́ wa ni olófà tó yẹ pé ẹ rí lomi yún wọn ń lórí ìmáàrí kẹfà ló ń ṣe zòhà igomi yẹn ká ní ló ń ṣe rọ̀hà ìlẹ̀dínì ẹ̀kọ́rọ̀ ó nàbẹ̀ wọ́ọ̀ṣ òbí kọ́ ló èyí tó ká kù torí ọ̀rọ̀ yìí máa ń sáyájú pé ǹjẹ́ mo lè máa ka áàpù lọ kí n ti kọ̀ lóru ǹjẹ́ mo lè máa ká kọ̀ lóru kí n ti wá ṣùgbọ́n èdè yìí àwọn àáfàá tí wọ́n ní ká má ṣe bẹ́ẹ̀ wọn lẹ́yìn ṣùgbọ́n ọ̀dà gbọ̀ngàn gbogbo ẹlẹ́rọ lọ́dọ̀ lọ. eléyìí nǹkan tó ń fa bẹ́ẹ̀ pé ìmáàmù mọ́sálásí yìí máa ń slow díẹ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ wáyà púpọ̀ tí òfin fẹ́ sọ pọ̀. sọ́wọ́n wọn mọ̀ gbọ́dọ̀ ọ̀dọ́dọ̀ ọlọ́run kò sí problem náà sọ́dọ̀ ló ní ká má sọ jù. a mọ àwọn àfáà tí wọ́n ṣe khidma yìí wọ́n lè já dáa ló bá torí dina ihtiraman ولدين وحرصا لما نحن عليه نتفق يوم ما قول روايات اوكي قالوا له فاكا ṣùgbọ́n tí bá ti sọ fẹ́ yín pé rìwáyà ti di áṣìmọ́ bẹ́ẹ̀ka ìgbọ̀rọ̀ ti kọ̀ lórí kan torí pé mo ti ń jàmbá àmàlà yìí. ìgbà tá à ń ha bẹ́ ọlọ́mọṣà lẹ́kọ̀ọ́ dáadáa. àádá náà gbìyànjú láti há lákòókò ń dáká tó há nínú ọlọ́ṣẹ́ orí náà rọ̀. náà bídẹ́ àti ọ̀bá dé ní báwọn èèyàn ọ̀bá máa ń sọ ń tọ́nà ọ̀mọ̀ ṣùgbọ́n eh, àmàmù ẹ̀ńtọ́ wọn wájú wọn tó takò tí ó jẹ́ kí ìyapa wà ń bẹ̀ ọ̀nà Usman Ali radiyallahu anhu oní ọ̀nì tó náà bá fà bídíà tí Ali bá fà tó kọ́kọ́ bá fà òní bídíà àwọn Khawarij nínú ẹni tó kọ́kọ́ takò àwọn Khawarij tó máa ń dárúkọ Khawarij Khawarij àwọn ẹgbẹ́ gbé gbogbo èèyàn bó ti jókòó yìí tó bá ti lé lẹ́sẹ̀ ẹ̀yọ̀ kan ó lè jẹ́ mùsùlùmí àbí kó tún ìsìlámù wọn àwọn Khawarij àwọn náà tó yẹ pé lọ́kàn àwọn wọn fẹ́ sin lọ́ọ̀ ṣùgbọ́n lóòótọ́ wọn ṣe lọ́ọ̀ torí pé ìgbàgbọ́ wọn wọ́n ta ko ìtànàbí wọn. nínú ẹ̀ gbogbo ìtànàbí gbogbo tó wà ní Kùránì tó sọ̀rọ̀ ṣẹ̀fà wọn ní rárá ò rí bẹ́ẹ̀ gbé ìṣìgbẹ́ òṣìfẹ́ nìkan kan nínú ẹ̀ o ní pé bíyẹn bá dájọ́ láwọn àyè díẹ̀ ti lè dájọ́ pẹ̀lú ọpọlọ díẹ̀ gẹ́gẹ́ bí àfa àlíjì ṣe nígbà náà náà ní kìkìrì yìí kẹfọ́rù sọ̀hábà àwọn ẹni tí wọ́n mọ mo ti sọ eléyìí síwájú àwọn ẹni tó ń pẹ́ àwọn sọ̀hábà ń kèfèrí jù àwọn méjì tàbá ti dárúkọ wọn ṣíyà làwọn sábà dárúkọ àwọn kàwárí jìnnà kẹfọ́rù sọ̀hábà lẹ́fà gbẹ́gbẹ́ ni a bá dárúkọ àwọn àwọn tí wọ́n mú ṣe sí ìta àwọn kàwárí jìnnà ní ìsìn tí bá dárúkọ sọ̀hábà mi lè jì wọ́n ó pè ní káfọ́ gẹ́gẹ́ ẹnìkan ló ń sọ̀rọ̀ sí i. خالنا Muawiya ibn Abi Sufyan wọ́n pè ní raska ó tún wá gbé sórí afẹ́fẹ́ ṣerú àwọn ẹni bẹ́ẹ̀ náà láwàjọ máa bẹ papọ̀ àlejò bẹ papọ̀ torí pé ẹni tó ń pe sahaba ní raska bó lè jí fẹ́jọ sẹ̀sẹ̀ kan náà kò sí bídà tí ó máa jáde bídà tásìkò yìí tí àwọn afáǹtakò oní títí àwọn kàwárí di tó ń gba fọ́ọ̀mù mi yọ sùgbẹ́jẹ́ mọ́ tó bọ̀ nínú àwọn tí àìlì náà tún takò nínú bídà tó takò làwọn ti ṣíyà pàápàá jùlọ àwọn kò láàtò mú àwọn tó yẹ pé àwọn tó kó ṣìṣe sí wọn làwọn tá a pè ní aláwíyà kí wọ́n gbọ́ àwọn làwọn tó yẹ pé wọ́n pe àìlì wọ́n ní wọ́n mórúkọ wọn látara àìlì ẹlòmíràn pé látara ẹ̀kọ́ pé wọ́n sọ pé àìlì ló ga àwọn ilé ìlànà pé àìlì lọ́nà àwọn eléyìí náà sọ pé ali tó bá ń rẹ́rìn ló bá tí èjì máa ń ṣe ibi tí rí kan rí nù wọn èmi ò mọ̀ pé irú wọn lé wa mi rò pé àwọn ayé àtijọ́ àbí mo ṣe dé ìlú tá a dé mbàrẹ́ ni tá a jọ ń bẹ ní mọ́ṣáláṣí orúkọ rẹ̀ jẹ́ áàdì láàyè sọ́lì èmi kọ́ rò pé bóyá tó bá àwọn aláwọ̀ ṣe máa ń ṣe ìranù olùmọ̀ ń ṣe ní aago méjìlá àbọ̀ sago mẹ́ta aago kan méjì ni máa sùn ìgbà mí aago mẹ́ta yọ wà á jí dìde láago ka ọ̀sán. irú ìyanu oníkírun ni oníkí ló ń jẹrun. ó ní gbàwé ní ọ̀dẹ̀ àtẹ̀yìn bá ti gba táwọn gbàgbọ́ òní ìdàwẹ̀ wọn. ẹ̀yìn bá bá wọn súnfì rìn kò sí yàtọ̀ láwọn súnfì kò látàtàwọn ṣe àná mo ní wọ̀nyí kò sí tó yẹ ká máa pẹ́ ju jẹ́ ìrìnlẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ẹ́dìlẹ̀ ó ní sàmínì máa ṣe ntọ́wáwò ẹ̀ pè mí òun ṣáà gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni. wọ́n á ní ẹ̀ ìwọ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run sọ pé fattabi'uni òun ni àná atba'u Ali. olú Ali lòun tẹ̀lé Ali òun gan ibi tó ti bẹ̀rẹ̀ sí mọ́ yòókù wa ni wọ́n á rí báwọn gúrúùpù kan ṣì wà tán ìṣẹ́kù. aṣọ wà nílé ẹ̀ wà ní Síríà nílé. àlàwé ẹ̀rí tó máa pè ní aláwáyé nínú wọn ni zaimu wọn ti sin ẹni tó ti dolórí wọn níbẹ̀ nílùú ọ̀rìn ara wọn. they are minority láàyè sọdún àyà kan ní máa kànú kọ̀ọ̀rọ̀ àyà olóhùn nìkan ló ń gbà sọ̀rọ̀ tó yà á sùn nìkan ní wọ́n gbà kú. wàhákẹ́dà wàhákẹ́dà ẹnìkan tiẹ̀ Ali radiyallahu anhu nígbà tó kọjá pé wọn náà lọ́lọ́run Ali ni òun ọ̀dà ẹ̀dáná sùn báàlì ṣe ní ká dáná sun wé ẹni tó bá sọ ẹ̀mọ̀ bá ti máa ń sọ ńlẹ̀ wáyé ẹni tó bá sọ ní téèyàn ò sọ rí àkókò náà jẹrú yàtẹ̀yìn kò jẹ rí wọ́n dáná sun láàyè kò tẹ̀ pé àfọwọ́ àbá ti kọ̀ fún Àlì òun gbọ́ rárá ẹni tó bá lè pè ń lọ́nà òun àkókò karú yàtẹ̀yìn kò jẹ rí wọ́n ṣe wọn náà tẹ́lẹ̀ nìkan wá ní á òun ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Àlì gangan lọ́lọ́run ẹni kí ló dé wọn lánàá mi láyọ̀ àdìbò mi náà rí ìlà ọ̀hún kò sẹ́ni tó tó fi ya ẹnẹ́jẹ̀yìn àfẹ́ńtọ́dà. ọlọ́mọdé àṣìnà láìlẹ̀. síbi tí náà bá gborí èèyàn ẹ máa rí ọ̀nà báyìí ó sì máa ra ìdá ń bẹ̀ yóò máa ra ìdá báyìí wọn lọ́wọ́ máa pè lọ́nà. èmi lọ fẹ́ sùn náà bàbá tó bó náà gánà ká aláì bàbá ìgànnà. hẹ́ni yẹ̀lì. ربي الله سبحانه وتعالى قمان جعشينا لا ثم من بعد هؤلاء أصحاب القدر أو ما يسمون بالقدرية أنا فتنا لو قوي يولين تواني قولي لهم قدرية أنا قولي كاني معبد الجهل معبد الجهل حتى غليان الدمشقي غليانه معبد الجهني على عراقي ولغه قبيري ربي كسكادر نيبا تيني كان كون يحيى ابن يعمر يحيى ابن يعمر فيحيى ابن يعمر لربا ريبان تمنسن يحيى ابن يعمر اني دون شمي دون ساي تجوم اني دون شمي دون ساي هكذا يسمونها صلاة مشاعر في العرب òun àtẹnìkan tó ń pè ní abdulhamid ibn abdulrahman alhumairi àwọn ni wọ́n lọ complain fún abdullahi ibn umar radiyallahu anhu ìpè àwọn akẹ́tí jáde ò ní ilẹ̀ iraq wọ́n ń sọ pé kò sí kádàrá o pé al-amru unufu ọ̀rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo àti ẹ̀ wọn ọlọ́run lẹ́nu tí wọ́n ọlọ́run máa tẹ́lẹ̀ pé àwọn ẹni yẹn ó ń wù wọ́n láti dìfẹ́ǹdì ọmọ ṣùgbọ́n láyé tí wọ́n náà lọ́lọ́ ti gbé ẹni tí ọmọ àtàkùn ẹja lọ tàlẹ́ tó dákọ̀ ní ìsìn Abdullahi ibn Umar وهكذا عبد الله بن عباس رضي الله عنه أشد من أشد عليهم أشد الناس عليهم عبد lẹ́yìn táwọn ayún làwọn jahamiya dé mo ti sọ fún wa lórí ìjókòó ìgbà àwọn tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti jaham ó sì dá kí n mọ mọ́ káàná lè jìnà sí mi kì í ṣe jaham ló kọ́kọ́ bẹ̀rẹ̀ jaadu ibn dirham jaadu ibn dirham ọlọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbà pé aṣíwájú dáadáa khalid ibn abdullahi al-qisri khalid ibn abdullahi al-qisri níjọ́ ọdún níjọ́ ọdún ọdún wẹ̀ tẹ̀ pé tán bá sún yàn án tó lè pè yẹn náà lọ́lọ́ máa gbé ó lè já owó ìtì òde ìdí ọlọ́wọ́. Olẹ́yìn èèyàn ẹ máa fẹ́ràn ti ń ana odó ṣe ìjáàdì. Jáàdì lè fẹ́ palẹ̀ torí pé kí ni o? Òun wá takò gbogbo òyìn ọlọ́run. À ń ṣe sí táwọn èèyàn náà ti rú ẹ̀ lé. Àwọn jáàmì tó sọ fún wa, àwọn gbé àkídà jáàdì rù táwọn náà tó wá máa kọ́ ẹlòmíì nígbà táwọn náà bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn àwọn fámìlì wọn máa ń pa wọn èyí pé táwọn fẹ́ máa pa àwọn èèyàn lẹ́yìn ọlọ́run mọ èèyàn tí wọ́n ti dùn búdà ipa àkíńdà pé ọlọ́yìn sọ̀rọ̀ subhanallah lọ́dọ̀ àwọn jahan àìsí àìsí ọlọ́run tí wọ́n absent àbí nothing lọ́lọ́run tí wọ́n ọlọ́run tí wọ́n yìí sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n yìí gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n yìí ríran ọlọ́run tí wọ́n ò sí lókè sámà ọlọ́run tí wọ́n gbogbo àwọn òròyìn tọ́lọ́run fi nàbó sífà ní ọlọ́run ní òròyìn kankan ọlọ́run kan ṣàǹfẹ́ irú àwọn yẹn tàṣọdà aláhùn àwọn yẹn tí wọ́n kọ́ sí nínú wọn ní Khalid ibnu Abdullahi al-Qasri bákan náà ni àwọn sahaba tí wọ́n àwọn àwọn tàbíìn náà tí wọ́n kọ́ iná àwọn tí tí náà gbogbo àsìkò kọ̀ọ̀kan ọlọ́run sàmú ẹni tí ọmọ kan láti lè fi mú fìtínà ẹ̀kọ́ lẹ̀ òun ní títí àwọn tàwọn ṣíà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fojú hàn dáadáa wọn kò yẹ fìtínà pọ̀ wọ́n mìíràn fìtínà tó Mu'tazila fìtínà tó Mu'tazila Wasil ibn Ata abẹ́ẹ̀kọ́ àti eh, Ubayd wọn kò yẹ báyìí ibn Amr àbí Amr ibn Ubayd ṣé báyìí ìdẹ́kù náà tún lákìídà àwọn jáàmù náà mo sọ yẹn síwájú. Èbú ń sọ kẹ́límà kan pẹ̀lú àdìsí fọ́ọ́dí kò ní màsú. Kílò náà tako náà tako kádàrá ni ó gbogbo sí kádàrá. Onídìí ń bá gbọ́ làwọn sẹ̀mí ètò Ahmed yẹ̀kúlù bí ilẹ̀kẹ̀ zẹ̀tù. Tí bá gbọ́ tí Ahmed sọ pé Anabi sallallahu alaihi wasallam ó ní jùmíà eh, khalqa ahadukum bí gbọ́dọ̀ ń bí ẹgbàáyìn náà yawman nutfa tọ́wọ́ bá a nílẹ̀ mú pé rúfẹ́ àti làkìlám kò jẹ́ fẹ̀tẹ̀ sọ́fẹ̀ lẹ́kẹ̀ dọ́tù onídìbá ilé gbọ́ kó sọ bẹ́ẹ̀ mi náà pè nírọ́ irú àwọn ẹni wọ̀nyí kí n táwọn kọ́kọ́ ń sọ lọ́jọ́ sí òní pé kí ni o manzilatun bẹ́yìn náà manzilatun àwọn àìjíṣà àwọn mọ̀tẹ́sílà náà ni àjọ anakun tafàmọ́ náà n ta fi bẹ̀rẹ̀ ni pé kò sígbà tó ní bídíà kan yọ àfikọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala ó gbé súnà kàjọ ọ̀tàkù ní a tó ń takò àmọ̀ tẹ́sílà olùyàfọwọ́ hasan al-basri rahmatulahi alayhi owó asábì kan ṣẹ́ẹ̀fùlì wọ́n sì lè bàtọ́ àjàmùr ibn Ubayd àtàwọn fámìlì wọn bẹ́ẹ̀ wọ́n kọ́ wọn lọ káwọn tó yà. lẹ́yìn ọlọ́run tó gbà àwọn níbi tí náà mi yẹn tún dé lóríṣiríṣi ẹ̀mí náà àtàwọn tí wọ́n bẹ̀rẹ̀ tó gbọ́ kálukọ̀ kọ́ àwọn yẹn wá ní problem nílé mi pé wọ́n tún wá rí àwọn olórí jọ ràn án lọ́wọ́ iná àwọn tó ràn wọ́n lọ́wọ́ àwọn mọ̀tẹ́sílẹ̀ náà ní fìtínà iná àwọn tó ràn àwọn tí wọ́n dá Kùránì lọ́wọ́ nínú wọn onímọ̀tẹ́sì nínú wọn oni mọ̀tọ́sí bilayi àwọn àbàdíyẹ púpọ̀ rẹ̀. so bákan náà ma'amun ma'amun awwalan summa al-mu'tasim lakin taaba fi akhir hayati wasiq billah àwọn olórí wọ̀nyí padà kéèyàn burúkọ wọn pàápàá lásìkò táwọn wa àwọn eléyìí àwọn àfáàyàn rí wọn wò aníjọ kan imam ahmed wọlé ti wasiq billah àbí ìkan náà àwọn àfáà tán bí olórí ẹsìn ọwọlé ti ọwọ abèrè ọwọ ni asalaamu alayka ya amira al-mu'minin yíò wá dáhùn wá sí ìgbà pé làásẹ́là wọ́n pẹ́ nìkan ní ibn abi dawud kìí ṣe ibn abi dawud sajistani asẹ́lẹ̀fẹ̀ kọ́h rárá o ibn abi dawud elkadari elmu'tazili eléyìí nínú àwọn ẹgbẹ́ bí wọ́n máa ké orí wọn àwọn èèyàn máa ké orí ẹ̀ yí ẹ̀kú tí wọ́n mọ̀ kú wọn nìyẹn àwọn ẹgbẹ́ bí wọ́n ran àkídà pé wọ́n dá Kùránì lọ́wọ́ ni.

torí pé láti spread òótọ́ yẹn ó ràn wọ́n lọ́rùn ìjọ tó bá sì gbọ́ irọ́ tó bá ràn wọ́n lọ́rùn gbogbo bídíà bá ń ṣe mòlídìí àwọn olórí kan náà spread yẹ àǹfààní níyẹ bẹ́ẹ̀ ní gbadídá Qur'an àwọn olórí ẹni àwọn àbàdíyà àwọn apá kan nu wọn minhum al-ma'mun minhum al-mu'tasim wa minhum wasiq ṣùgbọ́n èyí tá a kàn ní kó wá sí ìtúbà Imam wọlé jẹ́ wá ní sálámù alaykum ya amira al-mu'minin ó ní láàtàlà. Imam Ahmad ní pé kòdà àṣà alákàmù àdìbò tí ẹ bá débi ọdọ yóò sọ àwọn ẹni tí wọ́n ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ọkọ ẹ dáadáa torí pé nínú ṣe sí àwọn àtàwọn àwọn wájú nígbà àwọn èèyàn lọ sílé kí ó àǹfààní tó bá tóbi jù nílùú kò ní ọ̀wà kọ́ lọ́wọ́ ajẹgẹ́lómi náà nísìnyí àwọn tó ń ṣerú ẹ̀ náà lè lárúbáwá á ní kì í ṣe ti kéwú ẹ bá wò ó sí àwọn ọmọláwá yìí ò jáde kú lé lárúbáwá mo sọ kan fún wa kò jáde kú mbẹ ṣùgbọ́n orí tiẹ̀ ó yí ju titi àwọn tó wà ní west tó wà ní US àbí Canada pẹ̀lú gbogbo ọ̀rọ̀ nǹkan tí wọ́n ti kó sí wọn lórí àwọn ìpọ́ọ̀tì àwọn tí wọ́n máa ń dorí yàn wọlé. gbàtọ́ nílẹ̀ asálà ìmáàmù Ahmad ní pé àṣà alágàmù àdìgbò pọ́nìkẹ́yìn ó ní alẹ́mi yẹ kẹrọ owó lẹ́kẹ̀ ẹlòmíràn ẹgbẹ́ ègbú ni àwọn ó sọ pé ẹni tó ẹni tó ń kọ́ ẹ lẹ́kọ̀ọ́ àwọn tá máa ń kọ́ ẹ wọ́n ti ṣàìdá fún ọ oníkíni oníkẹ́yìn oní alẹ́mi yẹ kẹrọ owó alẹ́ àwọn alẹ́mi yẹ kẹrọ owó lẹ́kẹ̀ kọ́lá láì sùhánà ọ̀tàhálà wẹ̀yìnlá kúri wẹ̀yìnlá ṣòyìntó bìtàhìyẹtì fàáyò bí àṣàlẹ̀ mi ha àrùtò pẹ̀lú kíkì ká ẹ̀dá ọlọ́pẹ̀lẹ́ ìfúta sí i onílé ìtẹ̀lẹ̀ àádẹ́dà ọ̀nà kejì ń dàpẹ́ ọtí. wọ́n wá mọ́tò dúró ń tẹ̀ àwọn akọ̀jú sí wọ́n á gbé ọ̀yà ẹ̀tẹ́sì rẹ̀ nípa khalqul Qur'an ẹ̀tẹ́sì rẹ̀. Ibn Abi Dawud nìyẹn al-Mu'tazili ló ń bá kọjú sí pé madha taqul fil Qur'an ẹ̀pẹ́ tó bá gbẹ́ yàtọ̀ sí ń jẹ́ ògbà àwọn afáàgbà táwa ń lè kéwọ́ ọmọ nígbẹ́ èyí é kéwú kótógọ̀. Imam Ahmed ní àká mọ̀jà béèrè báyìí. Ntọ́ fẹ́ ṣe ń sìn, èmi wá mo fẹ́ wá ṣàlàyé. Bóyá màá rẹ̀ bóyá mi ìrà ìtì, ìbí wọ́n ti máa ń tó sọ tẹ́lẹ̀, ìwọ ló ń pẹ́ ní ní nǹkan já pọ̀ tí wọ́n náà fẹ́ sọ papọ̀. Imam Ahmed wá ti ìbéèrè yẹn sí pé mada takulu anta fil Qur'an. Tó ń bá ní al-Qur'an, makhluq wàmọ́gà takulu wa ń tẹ̀yà ahmed kí ni wọ́n sọ ń pẹ́ ahmed ní má ti jẹ dáhùn sí mo fẹ́ bí wọn náà níbi ọ̀rọ̀ tó sọ yìí ìjà nàbí sallallahu alayhi wa alihi wa sallam sọmọ ìjà wọn sàhábà mà onílà wọn mà wọn muhammadu wa kọjú sí pé ànábì ọmọ ìwọ ànábì àwọn sàhábà náà mà ìwọ sì máa ń tiẹ̀ àṣepé wọ́n ti di ọlọ́run ní àbúdà nábì ọ̀rọ̀ yẹn bá lójijì lọ́ba tó change ẹ̀ bá ní pé láà wọ́n mọ̀ wọ́n ní kò tí ì sẹ́ síbẹ̀. القراءة من حديث أو سمعت من حديث قال رسول الله صلى الله عليه وآله وسلم بخلق القرآن وهل سمعت أي صحابة قال بخلق القرآن قل لا ما سمعت وما قرأت لكن إمام أحمد وانفي كأنك تقول بلسانك أنهم كتموا الدين إن تنصر أنا بيوصل يزيد ألم يسعك ما وسعهم ṣe ń tó tó bá nàbí bá tiẹ̀ mọ́ ẹ mọ̀ Muhammad òun ò sọ gbọ́dọ̀ ànábì ọmọ òun á bí pé ṣé kò tó ẹ pé ànábì mọ̀ nǹkan kò sì sọ kí wọn náà sì dúró lórí rẹ̀ wọ́n á tẹ́kì ní pé ọ̀rọ̀ yìí ti parí mọ́mọ́ ahmed máa lọ. ìwà bẹ̀rẹ̀ sí ní lọ ronú pé ànábì ọ̀mọ̀ kan àwọn sọ̀hábì ọ̀mọ̀ ìgbà bídà olùlọ́wọ́ àmọ́ ànábì ọ̀dà káti àlọ́mọ̀ àwọn sọ̀hábì mọ̀ wọ́n á tẹ́ tó sọ láàrin wọn ìdílé yóò wá tó èmi náà á ní tó fàtí wá fẹ̀sẹ̀ láti oṣù tó bá yìí. tọ̀sánkọ̀tọ̀ fi àìníhì ìgbà bídà olùlọ́wọ́ látara bẹ́ẹ̀ ni tó ń pọ́nlé tẹ́lẹ̀ kò pa ilé mọ́ òun ló fà sọ́yẹ́ pé Imam Ahmad náà mihna ẹ̀ padà tán gbègbè ìgbésí ayé àwọn tó ń sọ pé kálukú ká tọ́fọ́ dà láhùn Imam Ahmad àwọn tó tún lé bẹ́ẹ̀ àwọn làwọn ṣíyà àtàwọn súnfí tí wọ́n wá jọ ṣe papọ̀ lásìkò àbáwa ìgbọ̀ntẹ̀mí ìyẹ̀tà rahmatullahi alayhi nígbà yẹn àwọn jí wọn sófì ń ṣe díẹ̀ wọ́n lè púpọ̀ lẹ́yìn tí ibi bẹ́ẹ̀ ní àtúntò ṣùgbọ́n tó fàfọ́ dá àlẹ́yìn wọ́n ni muhammad ibn abi bakr tilmiduhu ibn qayyim rahmatulahi alayhi torí pé àwọn sófì tó tún burú dé gan nínú ọ̀rọ̀ ẹ̀ tó tẹ́lẹ̀ àwọn tó mọ̀ bí ṣẹlẹ̀ gan pàdé wọn dáadáa wọ́n tún mọ̀ mẹ́rin wá الفرقان بين أولياء الله أولياء الرحمن وأولياء الشيطان so ṣùgbọ́n nínú àwọn tí wọ́n takò nínú tó fa al-aqidatul wasitiyyah tí Imam Ibn Taymiyyah kọ àwọn ṣíyà bẹ́ẹ̀ làwọn tó gbé àti al-Furqan bayna awliya'i rahman wa awliya'i shaitan àwọn tí wọ́n ń pe sufi obìnrin dálò tí wọ́n láwọn náà bẹ̀rù lọ. ìgbà tó ti àkídà wasitiyyah àwọn olóbìnrin dálò àwọn ṣíyà táwọn náà máa bákan náà lásìkò tó tún lọ síwájú sí i ìdí òjìnà sí wa Muhammad ibn Abdulwahab nígbà tó bá ń sojú sí balẹ̀ pẹ̀lẹ́pọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sin òòṣà padà ní maka pẹ̀lú ìmọ̀ sin sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Muhammad ibn Abdulwahab ọ̀dì. bẹ́ẹ̀ nígbà tí dínà gbẹ́jọ́ àyẹ̀ máa ń lo àdìsí tó fẹsẹ̀ múlẹ̀ wá mọ́ táwọn àkàtún wá ń dé tá sọ àdìsí tí sọ ẹ̀ tá ń sọ ẹ̀ àyẹ̀ ń sọ ẹ̀ èyí tó sọ̀hẹ́ ìlànà pé rárá tádì sí bí bá sọ̀hẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan dó wọn náà tún bá Abu Hamid al-Ghazali àwọn kọ́ síbi àwọn èèyàn ti lò síra àwọn dèrè ilé wọn fi ń ṣẹ̀. aládìsí mi lè sọ̀hà sanadan àdìsí mi ọ̀ sọ̀hẹ́ ní sanadu rẹ̀ ṣùgbọ́n láàyè wá fi pèláàkì kò bá làákà yìí. irú nǹkan iná sọ pé èèyàn kó máa sọ ní tí kó máa sọ ní tí iwu kù ṣùgbọ́n tó ọkọ kalẹ̀ àti tó sọ òde parẹ́. tó bá ti wá takò láńkà ìwá yìí àwọn àjọ àdìsí ẹ̀ náà wà lọ ọpọlọ bó ṣe kọ́ ṣùgbọ́n yìí tá a gbọ́ ni pé tábà àwọn ọ̀rọ̀. kọ́ máa sọ. ọba ń ṣe bá àgùlọ wọn ti sáré mú wọn lẹ́yìn yẹn sọ Imam Al-Albani rahmatullahi alayhi àná dé àná bẹ̀rẹ̀ sí ní wọn àdìsí tó dọ̀ ẹ́ fi jáde nínú àwọn táwọn máa ń pè ní sàhẹ́ àti ẹni tó yẹ pé dọ̀ ẹ́ sàhẹ́ ni nínú ẹ̀dá pé ń dọ̀ ẹ́ ọlọ́run àfẹ́rẹ́ súnà lọ́wọ́. lásìkò yìí nìjìnà tá à ń bá fà ó ní fìdínà ìdá padà sí àwọn àsìkò tá a ti wọ́n bẹ̀. ẹlòmíì ò mọ̀ kí pé ká máa ń takò ikhwan ní Muslim brotherhood èèyàn ò ní mọ̀ pé wọ́n ń takò Qadariyya

láíláí torí pé ìmọ̀ jorúkọ nǹkan ni problem o nígbà míì jorúkọ lè jẹ́ problem tàbí àtúmọ̀ yà pé èèyàn bú ní jẹ́bẹ́ kí ẹ̀ka débi kó ní kó ní òun ni àwọn aráalé orò àti aráalé ifá àdùgbà ah, orúkọ gbúlélẹ̀ ṣùgbọ́n ìjórúkọ tí wọ́n yẹn kọ́ ìjí wọ́n ń ṣe ẹran tá ń ṣe òní pé gbogbo àwọn àkídà táwọn èèyàn ń ṣe wọ́n ṣẹ̀sì wọ́n ṣẹ̀sì ẹ̀ ṣáda ogun ẹ̀pọ̀ ìdí mo ti lọ gẹ́gẹ́ náà èèyàn ṣẹ̀sì ọ̀ ṣẹ̀sì ẹ̀ ṣáda ogun afọ ọlọ́run mẹ́tí sí mi tá a bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n wáyà àdìjọ́ wájú ọlọ́run torí pé ọ̀rọ̀ kápúpọ̀ kápúpọ̀ ẹni tó bá ní kò dá kápúpọ̀ ẹni ló ṣe ti ṣe ṣùgbọ́n la fẹ́ kó pọ̀ lé lórí ìdánfẹ́ ẹlòmíràn wà níjọ́ yẹn fún wa báwọn ẹ̀fọ́ àti ṣe rí òun náà ṣe rí. ní àkéyídẹ́ sulukan manhaja kò níjọ́ yẹn kò ní bá fọ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ bá wò nǹkan ṣe ẹ bá jókòó tẹ́lẹ̀ pé nǹkan ṣe yọ ọ̀dà tó ní kí ni ṣe kí ló ní dáa lè protest pẹ̀lú àwọn olórí náà kí gbogbo á dàdúgbò rò kán mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ kódà bọ́ọ̀ bá fọ́ọ̀mù ìwọ náà ti wà fún lóba tó pé táwọn afáàmọ́ ń sábà sọ̀rọ̀ wò ni pé gbogbo bídí àdẹ bá ti ní gbóngbó ibò báyìí ẹ gbọ́dọ̀ tètè kọ̀rẹ́tì àìjẹ́bẹ̀ yóò ràn ẹ̀ lórí kọ̀rẹ́tì. bẹ́yìn títẹ́ títẹ́ ń bọ̀ yìí tàbá bọ́ tàdàbá lábẹ́ nìkan ò ṣeé ṣe pé kan ọ̀dà àárín nínú àwọn tí wọ́n jẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí tó ọlọ́pàá náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí tàbí pé kí ni kí ló burú bẹ́ẹ̀. ẹ̀wọ̀n bá ilé yóò bẹ́ sí wọn wọn àgbàlá wọn jẹ wọn kan jọ kan wọn ní bá ní kí ni ẹ bá fẹ́ sọ yín ẹ lọ́mọ sọ mọ́ṣáláṣí ẹ̀kú ti dáná ni kò ní bọ́ ni kò ní tàbá ń respect ara mọ́ṣáláṣí ẹ̀já àwọn mọ́ṣáláṣí láti respect ara wọn kò ní tọ́ wọ́n há àgbà àrí àwọn èèyàn fẹ́ kò sí tọ́ fẹ́ ṣàlàyé fún àánà lọ́pọ̀lọ́ tí wọ́n torí díẹ̀ nínú àánú ọlọ́run tó fi ṣọ́ ẹ̀sìn òní pé gbogbo wà ní bá ti di ọlọ́mọ subhanahu wa ta'ala yóò mọ̀ tó ní súnà ìjọ ọmọ ìta ọbẹ̀ ọlọ́mọ ọlọ́mọ jà ń padà sínú bídà lẹ́yìn tó ti fi wá mọ́ ni àwọn ìta bá ń ṣe tá ń ṣe kọ́lọ́mọ subhanahu wa ta'ala kọ́ gáàdì ọmọ sàn. ibi tá a dé kí a tó break a tó sọdún pàápàá jùlọ ìgbà tó tún súnmọ́ a change topic òun ni al fi rabbi àfi rabbil alamin. afa الببهاري رحمة الله عليه فاتا مترداني قال اعلم رحمك الله أن الكلام في الرب تعالى محدث وهو بدعة وضلالة ولا يتكلم في الرب إلا بما وصف به نفسه عز وجل في القرآن وما بين رسول الله صلى الله عليه وآله وسلم لأصحابه وهو جل ثناؤه واحد ليس كمثله شيء وهو السميع البصير ربنا أول بلا مثل وآخر بلا منتهى يعلم السر وأخفى هو على عرشه استوى وعلمه بكل مكان ولا يخلو من علمه مكان نيبة ياتوما أصبي الكلام ọ̀pọ̀lọ́ rí ẹ ìgbé ẹ̀lìkàlámù rí ọmọ fi ń ròyìn àwọn ọ̀rọ̀ àwọn èèyàn kan tó ṣe pé ìkọ̀dìmú ní làákìlà àlẹ́lẹ́kẹ̀ gbogbo ń táwọn mú wá ni pé kí lọ́pọ̀lọ́ ní sọ. كودا مباري الثاني ومنهم الأشاعرة ومنهم الماتريدية ومنهم القدرية ومنهم المعتزلة حتى الخوارج وغيرها من هؤلاء الفرق الضالة كله ugbọ àwọn ẹni náà sọ yìí kí lọpọlọ ti sọ òun á sọ fún wa lórí àbí ní tán sọ̀rọ̀ lé lórí. alákọ̀ọ́kọ́ kò ní pé nípa ọ̀rọ̀ kọ́dà ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ kọ̀ọ̀kan. nínú tíra yìí afáàdì di méèkì ọ̀rọ̀ kọ̀ọ̀kan bá sọ ànílá àwùjọ yìí ó lè bàtà bá tó yìí bẹ̀. أما الكلام في القدر من صفة الله سبحانه وتعالى لأن الله قادر الله قدير ọba tó lágbára lónìí tó sì ti kádàrá gbogbo nǹkan. ìtumọ̀ fún ìta kan gbé ìlà rahimakallahu anna al-kalam fi rabbi ta'ala muhdath ìmọ̀ sọ̀rọ̀ nípa ọlọ́wọ́ ọba àwọn sọ̀hábà ọmọ pẹ̀ ìmọ̀ sọ̀rọ̀ tọ́lọ́ ọba wa ta'ala sọ̀kalẹ̀ pẹ̀lú ọpọlọ tiwọn àwọn sọ̀hábà ìṣòro àdádálẹ̀ òwò bídàtú òdọ̀láàlẹ̀ ànúni ولا يتكلم في الرب إلا بما وصف به نفسه نفسه fil Qur'an ìtọ́nà ọba wa fi ròyìn ara ẹ̀ nínú Qur'an nìkan la wá fi ròyìn ọmọ bayyana Rasulullahi sallallahu alaihi wa sallam ya ṣáàbì ìtàní bá ṣàlàyé fáwọn sàhábà nìkan la wá fi ròyìn rẹ̀ ìyẹn mi pa wò lè ronú pa ọlọ́run bá ń sìn ká wá sọ tí ò bá ń tọ́lọ́ ọba sọ̀rọ̀ tánà fi sọ̀rọ̀ àwọn sàhábà. Mọ̀wá jẹ́ lẹ́sẹ̀lá o, bọ́lá ti tóbi tó tí ẹyin rẹ̀ kàǹkà tó, wàá hídùn ẹyọ kan ní, lẹ́yìn ìtàkà mi sì hì ṣẹ́, kò sí tá a lè fi wé huwa sami'ul basir ọlọ́run ọba yẹn ọba ti ń gbọ́rọ̀ ọba ti fi tún rí náà ọ̀gbúnà awwalun bila mata ọba yìí ni ọba àkọ́kọ́ tí ò nígbà tó bẹ̀rẹ̀ ọba àwọn akíkọ̀ tí ìwà bẹ́ẹ̀ ronú pa ọlọ́run ọba lè ṣe sí ọlọ́run ọba ló kọ́kọ́ béèrè kò nígbà kò ilé ìfún arígbé èèyàn gbọ́dọ̀ tába gbẹrẹ àgbàdo nìyí abágbé méjì kalẹ̀ ìkan ti fẹ́ wọ̀ ìkan ti gbó ìkejì àṣẹgbìn àméjì wá ga èyí tó ti gba tó ti yọ ọmọ tá a ti kọ́ ọmọ ẹ̀sẹ̀ ẹni pé yọ ṣẹ́ àádà kẹlẹ̀ ọ̀dùn ẹ̀lùkọ̀dì tẹ́ẹ̀mù tó ti pẹ́ fábà. àmọ́ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kò ní bẹ̀rẹ̀ ẹ̀zẹ̀l ọba títí ń bẹ tipẹ́tipẹ́ ni wà á kírun bílà mùtàhà ọlọ́run ọba yìí ni ó ṣẹ́gun kò sí nígbà tí ó parí. ìyá ẹlẹ́mu sírra ọlọ́run àwọn tó pamọ́ wà á fà àti tó tún pamọ́ jù rẹ̀. ìròyìn ọlọ́run ọba ìròyìn tó yẹ pé yá àjùzù àánú ọ̀wọ̀ àánú ẹlẹ́ta. tí nǹkan bá pamọ́ ṣe rí para wa gan àmọ́ nǹkan àwa fúnra wọn kí náà ń pè ní rúù ẹ̀mí wa ta ló lè júwe ẹ̀. bá a ti wà yín in tí ó ṣe wá àbí táwa náà ṣe lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá títí àjọṣẹ́jú kan kó sẹ́ńtọ́. هذا في حقك أنت وماذا تقول في غيرك ìgbà tí wò bá mà nípa ẹ̀mí ara ẹ̀ kí ló fẹ́ sọ pé ẹlòmíì. أما الله سبحانه وتعالى الله سبحانه وتعالى ọlọ́ni ألا يعلم من خلق هو اللطيف الخبير wípé السر wà áfà ìntò pamọ́ يباني yorùbá yìí àti ìntò يعلم السر وأخفى وهو على عرشه استوى inú àkídà mùsùlùmí kọ́ lọ́wọ́ bá ń bẹ bó ti rẹ bó ti tọ́ bó ti tọ́ sí lórí àga àlàárà ṣe rẹ̀ wà á mú hu bí kúlì mẹ́ka ìmọ̀ ọlọ́wọ́ bá ó kárí gbogbo gbogbo àyè àfáàní wàlà yàflú min ilmi yìí màkánùn wà sáyè kan tí mo ọlọ́run ò débẹ̀ ẹnìkan fèrè jẹ ẹjọ́ àbíjẹ ẹdógún àbí láìpẹ́ yìí ní mọ́ṣáláṣí kú ní ẹ̀yìn ìmáàmù ẹ̀dàpọ̀ ẹ sọ pé tí àwọn ìmáàmù bá ti gorí mímbà níjọ jimá àwọn màláìkà táwọn ń kọ àwọn tí wọ́n wá wọ́n ń ṣe kí ni o wọ́n ní kàn wọ́n pọ̀ àwé ẹ̀dàpọ̀ ntí yẹn bá ṣe lásìkò yìí ìbéèrè àwọn kékeré ṣùgbọ́n ìbéèrè yẹn ẹlòmíín tó fi ń ṣe lọ́ọ̀ nìyẹn ó ti wá gbé ọlọ́wọ́ lè ríhùn láwọn àbíkan ó sọ lọ́ọ̀ lè hàdá sátà àṣìgbọ́ burúkú yẹn ọlọ́mọdé àṣìṣe láéláé nínú àwọn táwọn èèyàn àṣìgbọ́ lọ́rọ̀ kọ́dà á fún wa ní ìsọ̀rí ní mẹ́rin àti márùn nípa kọ́dà kí ni nǹkan táwọn èèyàn ń ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ kọ́dà òní máa bàdó lẹ́yìn náà ẹni tó ràn án lọ́wọ́ kò ní Ghaliyan àwọn ẹlòmíràn kò ní Ghaliyan ad-Dimashqi wọ́n sọ̀rọ̀ pẹ̀lú fún wa lẹ́yìn bàtà bẹ̀rẹ̀. àwọn méjèèjì Dimashq ilẹ̀ Sham ẹ̀rọ kì í gbà ẹ̀rí ara ń di Mosul ni wọ́n pè wá ẹ̀sẹ̀ ẹ̀rọ àkàmọ́ bẹ́ẹ̀ kà mọ́ àwọn alágbáwá ṣùgbọ́n náà bá ti sọ Mosul ìyẹn súnmọ́ Sham so nínú Iraq gẹ́gẹ́ àpèjúwe ìsìn ìyàwó ẹ̀ mọ́ máa kù díẹ̀ nínú Iraq àríbi tó jẹ́lẹ̀ lárúbáwá ń bẹ nínú Iraq àríbi tó jẹ́ kíni o tó jẹ́ Sham ilẹ̀ lárúbáwá náà gbogbo ẹ̀ ṣùgbọ́n Sham ń gbà náà wọ́n máa ń separate ẹ̀ from àwọn lárúbáwá bákan náà a ní kílódé náà wọ́n ń pè Iraq ní Iraq Iraq yẹn náà sọ pé nínú àwọn oldest civilization ìdí méjì làwọn yẹn máa ń sọ ìdí alákọ̀ọ́kọ́ ní Iraq Iraq kásán náà ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ àwọn tó yẹ pé wọ́n máa ń ní wọ́n ní traces history wọn fẹ́ pè ní history làwọn àkànṣe bátàn débi pé anabi ibrahim gan nígbà tí wọ́n lè lu iraq lórí kọ́kọ́ wa kó tó wá lọ sí ṣá wọ́n bẹ́ iraq iraq nínú ẹ̀ pé iraq rẹ̀ wọ́n pé ìmọ̀ da ẹ̀jẹ̀ lẹ̀ níbẹ̀ náà wọ́n fọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn síbẹ̀ tó ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ yẹn fẹ́ mú tùmọ̀ rẹ̀ wá iraq látara anabi ni. تخيروا لنطفكم فإن العرق بالصعب تخيروا لنطفكم فإن العرق بالصعب إيش سافو أبوي يعني بلي ما فيا وفضريو فضريفو فضريو هوا كان يللو ثم تريس يعني ما رأوان كان توشجا فإن العرق بالصعب ti yàwó bari bi kontro tó bá padà yá ìṣesí ti yàwó tó fẹ́ yóò padà máa lápá lára àwọn ọmọdé ṣáìn ò ní pé àwọn ará iraq jìnnà wọn kọ bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n pa àwọn ọmọ ọmọ àlẹ́bí ọ̀sẹ̀ ìgbẹ́ náà gbogbo àwọn báwọn kàwárì jìnnà ó sì tún dìde ó tún níbi tó strong ará iraq náà ọlọ́mọdé tó dá lóyè rẹ wọn sì kí ń bọ́ lọ́wọ́ fìdí náà wọ́n bá ń bọ́ mi kà ń bọ́ sí mi àwọn abọ́sibọ́sí fìdí náà àwọn kàwárì jìnnà ọmọ tó ti dín àwọn ṣíyà àwọn onídàárí wọn báyìí nìyí wọn ṣíyà ni. sọ ọmọ wọn yẹn sọ ní ìgbà tí bábàdì jọ àní òun bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn jọ torí kó fẹ́ẹ́ dìfẹ́ǹdì ọlọ́run ọlẹ́yìn èèyàn ọlọ́run ọmọ yìí ṣàbù ọlọ́ àyọ̀ náà sì ń ṣàbù pẹ̀lú ògbó ọlọ́gbà tá a bá máa bọ́rọ̀ ìdílé bóyá ní àbíjọ́ mi á fún aláwọn kan ṣùgbọ́n máa sọ àwọn nǹkan díẹ̀ fún ọ lẹ́yìn nípa ọ̀rọ̀ kádàrà alákọ̀ọ́kọ́ onípa àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa kádàrà kí ló dé dáńkù wọn ní kọ̀dàríyà àwọn ni pé àwọn ní pé kò sí àkọọ́lẹ̀ kankan fi hàn ipe tó o bá ṣe o lọ gbẹ̀sán ẹ̀yìn kankan yẹ wa béèyàn wọn bá sọyàn náà olóore wọn nà wọn bá olùfẹ́ pé èèyàn kó ti kóra lò tí ì tó lẹ́rìí a gbọ́dọ̀ wádìí pé ṣé tó kó tiẹ̀ bẹ́ẹ̀ lórí. nígbà tí ṣèitán tó fẹ́ sọ àwọn bàbá wa ṣẹ́rù kó sọ pé mo fẹ́ sọ yín nù kí ló sọ fún wọn jọ náà. وقاسمهما إني لكما لمن الناصحين nígbà tó fẹ́ sọ ọ́ ó lò tún búra fún fún wàllá fòótọ́ mò ń sọ fún yín ala adullukum ala shajaratil khuldi wa mulkin láàyè bùlà tẹ́ ẹ bá ti jẹ ẹ máa gbáyé lọ gbére ẹ sì ní ọlá kan tí ò ní gbó láéláé wọ̀kọ́ sẹ́mọ̀hùmá ó tún wá búra sí pé ní ìlàkùnmá lára ní nà nígbà tí fìràhánà náà fẹ́ sọ àwọn ọjọ́ ẹ̀ ṣàgbọ́n náà sọ pé rárá onímọ̀ alimtu lakum min ilahin ghayri ìmọ̀ bóyá ẹ lọ́lọ́wọ́ mi kò sọ́lọ́wọ́ mi lẹ́yìn ohun ọwọ́ bẹ̀rẹ̀ ó ní à ah, àní fi Musa lẹ́ o inni akhafu an yubaddila dinakum aw an yudhira fil ardi al-fasad. nígbà tó ní ẹ̀fẹ̀ sọ ọ́nà ẹni kí ló sọ ó sọ pé fìrà àwọn Musa tẹ̀ rí o tàbá ilé fílẹ̀ kó máa ṣe nǹkan tó yóò dẹ̀sìn yóò ẹ̀dùn ọ̀nà nínú nǹkan tí ìmọ̀ ń jà olóró ẹ̀sìn. bẹ́ẹ̀ ìbá tilẹ̀ dín iná kún àwọn ẹ̀yìn yóò hìrọ̀ àbí wàá dá wàhálà alẹ̀ ẹ̀ ẹ̀ fẹ́ràn ara yín mọ́ tẹ́ ẹ bá ti tẹ̀lé ìṣiṣẹ́ ọ̀gbẹ́ gbogbo yín ọ̀rọ̀ yẹn yóò kàn nọ́ọ̀sì mọ́ fi ń ta wàhálà sọ̀nà náà wọ́n ní lọ́wọ́ ti dé ǹsì wọ́n àtúlé yín ká bàbá òní lè bọ́mọ sọ̀rọ̀ mọ́ ọmọ ilé ṣe kíni o ilé bá bàbá sọ̀rọ̀ mọ́ ọmọ tó ń kílẹ̀ tó ń kúnlẹ̀ tó ń dọ̀bálẹ̀ tó ṣe gbẹ lọ́mọ wòye lójú ni báyìí wọ́n á mọ sọ gbé pé ẹgbẹ́ wọn báyìí kìí ẹnìkan lọ bá kánú àwọn ọ̀rẹ́ wa tó ń kọ́ máa ń ké ọ̀rọ̀ ni pé òun ò rọ́mọlé kí òun kà mọ́ òun wá wá lọ ibi kí ló tọ̀ wá lé kí o nígbà tó wọn wá débẹ̀ wọn á ní àfà ọ̀rẹ́ mi kan ló pè mí ó sọ fún mi pé tóun bá fẹ́ jèrè ọmọ kó mọ́ mọ́ wá sílé kí o ní. a ní kí ló dé àwọn ẹgbẹ́ à ń tẹ̀ ń kọ́ ọ ni pé kí wọ́n á gbé míìkì fún àwọn ìyá wọn inú tí ọ̀sẹ̀ ògbọ́n àwọn akadé kò sí pé táwọn ń ṣe ganan fi ń dà lóru ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ ẹ̀ kí kẹ́rù lè bá àwọn èèyàn tó bá má ṣẹ̀ṣẹ̀ ìwọ́n sọ fáwọn èèyàn pé alùsùn náà ọ̀wọ́ ẹ̀ ẹ̀ tó wá bí alùsùn náà gidi lọ́mọ ó mọ̀ kó rí rẹ̀ gbogbo àwọn eléyìí ò lè gbé igi omi sórí náà táyọ̀ lè lọ bá ìmọ̀ mi ẹ̀yà kí ẹ̀ gbé ẹ̀ lẹ́mẹ̀ẹ́jì lẹ́mẹ̀ẹ́ta ó tún gbé afẹ́ gbé à oríire mi nílé yìí àwọn iléeṣẹ́ náà gbogbo tọwọ́dù ọ̀dọ̀ alùsùn náà ló pín sí ẹni tí ọba ti máa ṣe ó ní ṣùgbọ́n ẹni tí ọba ti máa ṣe àpọ̀ ni sunna kọ́yà ní ẹ̀ma respect wọn abẹ́rẹ́ sísọ tí ó ṣẹlẹ̀ ìní àkọ́fọ́ ayùn bá dìlẹ̀ dínà musa ọ̀dà lúró kò ní jẹ́ fẹ́ràn ara yín mọ́ ọ̀ àyìn yóò yọrọ̀ fi àrùn ẹ̀ wọ́n ṣe àpìlì sí sẹ́ńtì láti lè fi sọ wọ́n nù ṣé tí wọ́n fẹ́ sọ ìrìn náà ó náà kó ti àyà kúránì tó náà bá ti bẹ̀rẹ̀ sí ní kó ti àyà kúránì ní ẹjọ́ ọ̀bá mọ̀ ní ọ̀bẹ̀ tẹ̀ tó ní tó ṣe àwọn ẹni Muhammad Juhani ọlọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìṣàbù ọ̀rọ̀ tọ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ bò mí ló tù sí. ìgbé ẹni tó bá parọ́ tó wá jẹ́rìí àtòrí irọ́ tó pọ̀ ló parọ́ ẹ̀ ẹni tó bá ṣe zìnà tó jẹ́rìí zina tó ṣe òun ló ṣe zina ẹni tó bá ṣe báyìí ó bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ ẹni tó bá ṣe dáadáa wà rẹ̀ ló ti wá á mọ ìmọ̀ ọlọ́run lọ́wọ́ mọ̀ sí àwọn àgbẹ̀ àwọn ṣùgbọ́n àti. nínú àwọn ṣùgbọ́n àwọn yẹ kí wọn náà gbọ́ torí ijọ́ tó máa ń pàdé rú wọn wọn ni tó ẹ gbọ́lọ̀ ti máa ń pọ̀ ẹ̀ tẹ́lẹ̀ limaza yaj'al laka malakayn yaktuban ẹgbẹ́ àwọn màláíkà tó kọ ní tí ما يلفظ ما يلفظ من قول إلا لديه رقيب عتيد أدونا تبص يوزونا لهم بولو تبشي تي أدوني تو بولو تي ما تلي الكلو تو كوكالي فهو سليم يوم يدارون أنا لو ìtòfà kú mọ́ kò ń ṣe pé àwọn èèyàn kàdé dé mọ́ àwọn èèyàn sọ wọ́n sínú kọ̀dáríyà wọ́n sọ̀rọ̀ tí wọ́n lọ́pọ̀lọ́ ni o nínú àwọn ọ̀rọ̀ wọn ni ẹni tó yẹ pé kò rí bẹ́ẹ̀ ni kí ló dé pé èyí ó nǹkan máa ṣẹlẹ̀ báyìí wá ní ọlọ́run mi ìfẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá báyà yìí padà gbogbo eléyìí láàyè rẹ̀ ìṣáàwà torí bá a lẹ́sọ̀ ọ̀rọ̀ pé kò sí ti máa yí kọ́dàrú padà àbí kí ni o àbí tó a kí ni àwọn nǹkan yìí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ padà torí àwọn ẹ̀wọ̀n àníjẹ́ máa gbé àwọn fìdí àwọn nǹkan tó ti mọ̀ ẹ̀ nínú tí wọ́n sọ ni pé ẹ̀ kí ló dé tó lòun ọba fi hajj sísè iná nígbà tó ti kọ́ páwọn èèyàn ṣe kí wọ́n ṣe sí iná ṣe bí táwọn èèyàn bá ṣe olóbi sọ wọ́n lè sálẹ̀ lórí bó o ní wọ́n tọ́jú àrùn sínú ìta tó lè fi kọ́ ọ́nà torí bá àwọn èèyàn bẹ́ẹ̀ náà ṣì wà níta àfáàkà ní ṣe wáàdì yóò wọ́n ti tán ìlú ní pé tọ́lọ́ ọba bẹ́ẹ̀ ṣe sí iná ní kò ní í dáa lórí júmà ẹ̀rí kan náà nìyẹn náà àbí wọn ni hujjatuhum dáhìmọ̀ hujjatuhum mọ̀rùdúdà òkú já àpò dáhìmọ̀ báàbò àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ gbàgbọ́ àrùsùn jama'a wọ́n ni pé alqadaru sirru Allahi alqadaru kádàrá àṣírí ọlọ́run ọba tí ọ̀sẹ̀ tó wà fún ìyẹn mi gbé tí ma fẹ́ wádìí o fẹ́ wọnú kọ́dà ọlọ́mọdé ọ̀sán. ẹ̀kejì nínú àwọn kan tó gbọdọ̀ mọ̀ ò ní pé inna Allaha qad ja'ala li kulli shay'in qadar gbogbo nǹkan pátápátá lọ́lọ́ ti kára rẹ̀. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam. Kódà nípa kádàrá yẹn, ànábì júwe, ó ní inna Allaha kọ̀dẹ̀ kátàbà ọlọ́run ọba ti kọ àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀dá rẹ̀ bí hamsina sanatan qabla khalqi samawati wal ard. ọlọ́run ti kọ gbogbo kọ́dàrú àwọn èèyàn pátápátá bẹ́ẹ̀ làlùjẹ̀nu bẹ́ẹ̀ gbogbo nǹkan qabla fálkì sẹ̀máwá àti ọ̀la kọ́lọ̀ tó dá sẹ́mà àti ilẹ̀ yéé pé kó tó dá wa ṣùgbọ́n lẹ́yìn tó lọ dálẹ̀ tán ló ṣe wàá tó dá wa ọlọ́run ti kádà rẹ̀ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òní pé kí n wá mọ àwọn mọ̀rọ́ ọ̀tí ló kọ́dà àwọn mọ̀rọ́ ọ̀tí ló kọ́dà ní ilé ìfẹ́ fún wa ibẹ̀ láti gbé ìjọba ẹ̀jọ̀ torí àwọn tó ń bẹ̀rẹ̀ mọ̀rọ́ ọ̀tí ló kọ́dà kọ́dàrú ní lẹ́bù tí ò yọ dà wá. alákọ̀ọ́kọ́ bí ìdílé kọ́lọ̀ ń jẹ́ kí àwọn nǹkan yìí kọ́ jẹ́ kí rántí rẹ̀ pé bẹ́ẹ̀ mú láti fi jọ mẹ́jọ. alákọ̀ọ́kọ́ nù ẹ̀ kò ní pé àhàtọ̀ ilmu Allahi bi kulli shay al-ilm ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ gbogbo nǹkan pátápátá. kò sí tọ́lọ̀ ìntó ń bẹ ìntó ti bẹ kọjá àti ìntó pọ̀ wá bẹ èyí tí ó ṣojú ẹ ìdí wọ̀ ní mọ̀ gbogbo àwa ní ìsìn kan méjìlá wọn. ìntó ṣe wá lọ́wọ́ báyìí tá à ń ṣe àti tó ṣe kọjá èyí tó ṣe kọjá náà bí ìkbáàrì tuntun ni àwọn àbá máa ń ìbéèrè kan máa ń di ẹ̀ pé al yumkinu lil insan an ya'rifa wa ya'lama al qadar. ṣé ẹ̀yin máa kádàrà wọn ló pọ́sibù náà ṣùgbọ́n ọ̀nà tó gbà ọ na méjì náà bẹ́lá ọ̀gọ́lọ̀ ni wùkú òhù kí mo ló pe alákọ̀ọ́kọ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ tó bá ti yẹn ọmọ ni wa wà tí mo rọ yẹn àwọn ní problem kí nǹkan bá ti àti tọ́lọ́ عن ابي حديث ابو هريره قل المؤمن القوي خير واحب الى الله من مؤمن ضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله وان اصابك شيء فلا تقل لو اني فعلت كان كذا وكذا فان كلمه لو تفتح باب الشيطان ولكن قل قدر الله وما شاء فعل ànábì ní mùsùlùmí tó lágbára olóore ọlọ́run ti fẹ́ràn ẹ̀ tí mùsùlùmí tó yọ̀ lẹ́nu ṣùgbọ́n owó ilé ọlọ́run fẹ́ràn. gbogbo ẹ tó bá jẹ́ mùsùlùmí ọlọ́run fẹ́ràn gbogbo anájọ́ lórí ìlà. ànábì wa ní kí ẹ̀rí sàlẹ̀ àmà yẹn fáwọn ẹlòmí ò ní ṣiṣẹ́ lórí tọ́lọ́ bá ti fẹ́ràn ànábì ní ẹ̀rí sàlẹ̀ àmà yẹn fáwọn ṣe ìgbìyànjú lórí tí tí gẹ́gẹ́ bá wá ṣẹlẹ̀ bóyá tó ṣe orí àjí àbí tó ṣe orí àjí lẹ́tọ́kù lẹ́wọ́ ní ìfààní tó ẹgbà burú lọ́wọ́ adé wọ́n sọ pé àrùn ah, ìbá ti ṣe báyìí tó yí pé tó wá sọ pé lẹ́wọ́ yóò ṣílẹ̀ kò ṣe tán ní onígbà kádàrà tẹ́tọ̀ bàbá ṣe tán ó onígbà kádàrà tó rágbára yẹn ó ti dé sọ́dọ̀ ẹ̀yìn ànábìnrin ara ìdíbò sọ ni pé ọ̀dà rò wọ́n àṣẹ tí mò ń ṣe yẹn kọ́ lọ́lọ́run fẹ́ àṣẹ tọ́lọ́run fẹ́ yìí òmáṣá ẹ̀fà níbẹ̀ nǹkan méjì ọ̀rẹ́bìnrin rẹ̀ kọ́dàrá ọlọ́run ti kọ́ kalẹ̀ mọ̀ṣíyà láàrin tó fẹ́ rẹ̀ gbogbo ẹ̀ láàgbé ìlú láti ṣàlẹ̀ mo ní wọn kó tí nǹkan bá ti ṣẹlẹ̀ àti ọ̀pọ̀ ní kádàrá ọlọ́run ti kádàrá ọlọ́run ló mọ òbẹ̀ ọlọ́run ọba kó má jẹ́ kí aburú bẹ̀yìn bí bẹ̀yìn ọ̀nà yìí lẹ́ni ọlọ́run ló bó ṣe rí ọlọ́run mọ bí ó ti rí lọ́la kọ́dà ló wà Allahu akbar kọ́dà ọlọ́run lèyàn ti lè ní irun kọ́dà ọlọ́run kẹ́ ẹ̀mọ́ náà èèyàn ọba àti gbogbo nǹkan náà ní rárá kọ́dà wọn náà ẹlòmíì tí yóò ní kí ní ìsín tẹ́ẹ̀ bá padà lè sọ áá kọ́dà ló wà kọ́dà ló lánàá ṣe ń bímọ kọ́dà ló lánàá gẹ́ ẹ̀ bá bímọ ṣùgbọ́n kẹ́ ẹ̀ rí pé ìmọ̀ bá bí wọ́n yà ní bí mẹ́rin ní fẹ́yàwó àpá fẹ́yàwó náà torí pé wò lè ó ò lè dídí lọ́mọ àbí gbogbo ọ̀nà yẹn. so a lè mọ nípa kádàrá bikini o biwuku o bẹ́ẹ̀ ẹ̀kejì nínú ọ̀nà tá a lè gbà mọ́ òní bí ìkbàr bikini o kí wọ́n fún wa ń ròyìn pa ìròyìn tán wá fún wa kìí ṣèròyìn àwọn adigbà àtàkùn ìkbàr kan fún aró yẹn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àbí kòtà ọ̀rọ̀ alákọ̀ọ́ta sọ ní maratibul qadar kí gbogbo alákọ̀ọ́kọ́ ẹ̀lẹ́yìn lára ilmu alọ́lọ́ nìkan ló lè mọ̀ kò sí lẹ́nu tó lè mọ̀ ṣùgbọ́n pàtí yẹn lè mọ kádàrá òun ni pé ìwò kúrò lẹ́yìn tó bá ṣẹlẹ̀ tán ẹlẹ́ẹ̀kejì ìkíni o bí ẹ̀fà gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam anabi ni ìnẹ́sì hàdà sí àfáà wa abubakar sahabiyun jalil ọwọ́ àlẹ́ ọlọ́run wa ń jí mọ́jọ́ kalẹ́ ìwà kọjú lórí hasan báwọn ti máa ń dìsọ́ọ̀bù wa lórí nígbà yìí hasan àwọ̀ yọ wà nígbà mi nínú fìtínà ayé ni fìtínà lẹ́yìn òlé bọ́ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ẹgbẹ́ kí ẹ̀rọ ọmọ báyìí ọmọ wò alánàbí wà lórí bá tí hasan bá wọlé bá alẹ́ mi ó ti ṣèk kí ọmọ yìí ti dé hasan wọlé alẹ́ mi wà ń wojú hasan ń wojú àwọn yẹn ń wojú àwọn yẹn nàbí nàbí hasan ولعل الله أن بين به بين طائفتين من المؤمنين aṣíwájú lọ́mọ mi nítorí súnmọ́ ẹgbọ́ náà ti ṣàtúnṣe láàrin àwọn oṣù méjì. àfáà bákàrà bákan náà àwọn àfáà nínú àwọn àwọn nínú àwọn àfáà tí wọ́n ṣàlàyé tí wọ́n túmọ̀ àdìsí wọn náà sọ ábà ń bọ̀ kankan yé pèpè asan kò ní kú kékeré tálẹ̀ ìbá kú tán nǹkan tẹ́lẹ̀ bí ń sọ yẹn ń ṣe sí. wọ́n náà ti kókó gbó yín bẹ́ẹ̀ pé nígbà yẹn bí kí ni o bí isbat máa tẹ̀yàtà ìjọ ṣẹlẹ̀. àná ti ń fún ọ̀rọ̀ ìwọlà àlọ́lá ayọ́sẹ̀ àbíyí bẹ́yìn ẹ̀tọ́ ìfọ̀tẹ̀ isbat àmọ́ káwá níta ló fún àrùn kí ẹ wá lọlé àdìgbà kí ẹ máa wá kí ni ó ṣẹlẹ̀ fi ti ń kí ẹ máa wá kí ni ó mú yàn nígbà míì tí ìgangan bá ṣẹlẹ̀ tó o bá lè sópọ̀ mọ́ tó sọ ọ́ di wọ́n gẹ́lẹ́ fẹ̀ sílẹ̀ ẹ àpèjúwe ẹni tí ó kọsẹ̀ tó sọ pé àbí ah, tó ń lọ yìí bóyá ó tún yọ da bóyá ó sì ní kò ní da ìdílé ìdílé bá wà náà táwọn awé wà ní ara lóru ah, àwọn yẹn ti sí problem fún wọn abájọ etí mi já àsọ̀rọ̀ mi tẹ̀ sọ yìí káàdì ìsàkọ́tà àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbé yẹmí náà kó sí ó mọ kádàrá àyè bẹ́ẹ̀ bí ẹ̀kọ́ nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ń sọ wípé bẹ́ẹ̀ báyà àwọn ọ̀rẹ́ tó máa fi tó lè kékeré ẹ̀ máa ṣọ́ra ọ̀pẹ́ tí mo ṣe ń kọsẹ̀ torí pé ń ṣe kí ni obìnrin pé ń jẹun lọ́wọ́ ni nínú àwọn nǹkan tó gbé láíláí nínú àwọn ọ̀nà táyà máa tí mo fi ń wá ìmọ̀ nípa ìwé kí n lọ bá àwọn tí wọ́n yí gbà gbogbo ẹni tó bá lọ àdàbí mọ̀ àtà àrùn afẹ́ ẹni tó gbà láwùsọ̀ látún àbáyé wọn nígbà àwọn ẹni tó bá lọ bá àwọn adigbàgbọ́ ni kò tí ì gbàgbọ́ o tọ́ba ilé gbàgbọ́ báyìí kò sí kẹfàrà ẹlòmí ò mọ̀ tó máa ń bẹ̀rẹ̀ ti kèbè ní gbogbo òun tó ti kí gbogbo ààrẹ tó ti gbà tó bá kú báyẹn wọn ní tiẹ̀ sí sáré mùsùlùmí tó bá kú wọn ní jogún ẹ tó bá lẹ́yìn lórí jogún ẹ tó gbé kèbè ní mùsùlùmí lórí jogún wọn ní kírun sí ẹ lára wọn ní fàṣọ bù ẹ nítorí ẹ̀rọ ọ̀rọ̀ ìpínyẹ́ kìbìrì náà ti lè ẹja dà ló báyìí awúwálù mọ̀rọ̀ àti bẹ̀lùkọ́dá kí mo pé ó kù sí o nínú ẹ̀ alikitaaba ìyẹn náà lálẹ́ nínú ẹ̀ ẹlẹ́mẹ̀ṣíyà mo rò pé báyìí nínú ẹ̀ òun wà ní ìjà àbíká pé ní àkàlù ìjà ló ń ta ó kàlù ìjà ní kókó lọ́sẹ̀ àwọn amúkẹ́ ẹ̀rọ lálẹ́ torí báwọn kẹ̀kẹ́ wà táwọn yẹn máa ń bẹ́ẹ̀ inshallah tẹ̀síwájú bẹ̀ wọ ìbéèrè kan wà kí n tó sọ yín lẹ̀ kí n tó fi wálẹ̀. ìbéèrè ni pé ìjọ́lọ́ ọba ó lè gbèrò nǹkan kó sì má ti fẹ́ ìjọ́lọ́ ọba sì lè fẹ́ràn nǹkan kó má gbèrò rẹ̀. ṣẹ́ra àwọn tí wọ́n ń sọ pé kò sí kádàrà tí ẹ̀ bá jókòó tì wọ́n ìyẹn lè sọ nígbà mi. ìjọ́lọ́ ọba lè gbèrò nǹkan ìrọ́dá sẹ́yìn níbi sínú problem fún tòjọ́ mẹ́jọ. ṣáàlà ìbẹ̀rẹ̀ láti kọ̀ sí. kọ́lọ̀ ń gbèrò nǹkan kó sì máa ń nífẹ̀ẹ́ nǹkan. nígbà míì kọ́lọ̀ sì nífẹ̀ẹ́ nǹkan ó ṣe kí ni o ó máa gbèrò ẹ̀. gbogbo ẹ̀ láṣàlẹ̀ ìtọ́lọ́ bá ṣe wà fún wa lẹ́yìn. وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين. الإنسان يسأل واحد. الحمد لله. شوف نعم. bẹ́ẹ̀ni ok pé ṣé ìkbárù sì lè pọ́sibù ahsan ipe kí wọ́n fún yàn ní ròyìn ipe jẹ́ ọ̀padà ṣẹlẹ̀ kò lè pọ́sibù kò lẹ́fẹ̀lẹ̀ o kódà téèyàn bá ní aláìsọ̀rọ̀ àṣẹlá oníwàkánà yóò jíbu ní fáàlì wàkánà yóò jíbu ní a máa ń pè kankan ní àtàfáàlù kí ẹ máa wíṣì dáadáa kó ṣẹlẹ̀ sẹ́yìn bá ní àtàfà olù wọ́n ní pé kí ẹ máa ro dáadáa kí ẹ máa pé gbogbo ṣé ìfẹ́ máa ń pe àwọn ara wa ní mímú ẹgbẹ́ mọ̀ pé a ní ṣe sí ṣùgbọ́n bẹ́ẹ̀ bí èyí ṣe tàfà olù ni pé ẹ ń tọrọ fún mi síra ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá rìn lójú ọ̀nà ẹni o ẹni tí màá lọ ń gbá bọ́ọ̀lù wá pè iṣẹ́ ọ̀la ẹ̀ àti tó gbó kẹ́kẹ́ fún mi mo dé ibì kan mo bá àwọn àmì ìrù wọn gbá tébùtẹ ní àwọn àmì ìrù wọn gbá tébùtẹ ní jù lọ́wọ́ báyìí ẹ̀yin náà ti àti ètò àgbẹ̀rẹ̀ wọn ní mufida táyé mufida tó bá béèrè tébùtẹ ní ìdájọ́ tébùtẹ ní ìdìbò àìkú ẹ̀ láti ìwọ àná gbé ayé jẹ́wò ní ìsinmi lọ́wọ́ sàmì ìdínà pọ̀ so ìgbà tẹ̀fọ́ òun lè gbé kí ẹ máa wíṣì dáadáa fún ẹ nínú ẹ̀yìn ẹgbẹ́ olóríire lẹ́ni kódà ló dì mọ̀ ó dì mọ̀ tí ó dì nínú ẹni pé ẹni yìí yẹn dáadáa ànábì ní kánà yọ̀ jù kí ẹ máa wíṣì dáadáa. ẹlẹ́ẹ̀kejì tó tún lè ṣẹlẹ̀ kò ní pé kí ẹ lálà ànábì ní gbogbo ìjánabi forty level èyí tó ṣẹ́kù bẹ́ẹ̀ ni àrò ìyàtọ̀ àdékù. ṣùgbọ́n gbogbo àwọn tó lè dé yẹn nínú ọ̀nà míì kí tó sọ òótọ́ tó ni pé kéèyàn láwòsùn tó dáa tí mùsùlùmí nìyẹn ànábì ní al-mu'min yanzuru bi nuri Allah mùsùlùmí a máa wà òsì pẹ̀lú ìmọ̀lẹ̀ ọ̀nà gbogbo tá a wá sọ ìwádìí kò lè ṣẹlẹ̀ ilé àtìmọ̀ṣe àtìmọ̀ èèyàn ò sì gbọ́dọ̀ sọ pé torí pé ìdí mo wò sùn fáfá yìí ó rí bẹ́ẹ̀ kí wọ́n á wọ́n ah, á fẹ́ mọ wò sùn gbogbo yín báyìí pé gbójú mi máa ń wò sùn ọ̀rọ̀ jẹ́ ọkọ̀ rẹ̀ tì nítorí ènìyàn ṣe ní gbére ẹlẹ́gbẹ́ èmi tú àlá tú àlá ni ètò ọlọ́mọ fi ẹ́ ṣe kó ń jẹ iye gbogbo ala tó bá ní máa gbé wá ah! rárá o ọlọ́run lè wá ẹ̀ ṣe torí pé tó bá ti lè tún kan tó lórí bẹ̀ tó ṣàlàyé fún pé wọ́n lọ bá fẹ́ ni o yóò pe ẹgbẹ́ àbá tó lára ni ká lọ sọ́dọ̀ àbá àbá sàyóòtì tí ò sẹ́ni jẹ́ ẹgbẹ́ yìí rà ẹ̀ka sọ́dọ̀ àbá sọ̀lá tí ò sẹ́ni jẹ́ bẹ̀ yìí ẹ̀ka sọ́dọ̀ àbá báyìí tí ò sẹ́ni jẹ́ bẹ̀ yìí. tó irú yìí àwọn tẹ̀fá olú kí ẹ máa wíṣì dáadáa omi ìpín nǹkan ẹ̀ gbọdọ̀ rí bẹ́ẹ̀ ìdí ẹ̀fọ́ àbùsùn wọn gẹ́gẹ́ bí àpèjúwe àfa mo nọ́tìsì nǹkan kan lára rẹ̀ ọlọ́run kẹ́ ọ pẹ̀lú ṣéèdì ìbọ̀dà mo fi rí pé you are a material for kí n jẹ́ in fact mo rí nǹkan báyìí lára rẹ̀ pẹ̀lú tí mo rí ọ̀la kò tí mi kò ti di mọ̀hádì èèyàn máa ń sọ yàn kí èèyàn sọ yàn òun ṣe dáadáa ó lè má rí bẹ́ẹ̀ o kò di mọ̀hádì síbẹ̀ o kò ní kíni o. ṣùgbọ́n yẹn o gbọ́dọ̀ gbé dandan tàfà olùkọ́sá ẹ̀dá àfà yìí masha Allah tí èèyàn bá tó bá ń ṣe bó ti ń ṣe àwọn ń ṣe bó ti ń ṣe báyìí ní ti máa rí pẹ̀lú tẹ́jìrìbà kọ́sá ẹ̀dá pẹ̀lú tẹ́jìrìbà tẹ́jìrìbà ni pé practice yẹn ti ṣùgbọ́n yìí náà gbà tó ń sọ yẹn náà ọwọ́ àfi pé ilá ẹ̀yìn ṣá àlá wọlé àtẹkùn lẹ́nu lè ṣe ìní fáìlú torí bí ọ̀rọ̀ kádàrà kò ṣe tọ́lọ̀ jù. ẹlẹ́ni àwọn sọ̀rọ̀ yóò máa sọ ọ̀tọ́rẹ́tẹ́tì tó gbé kéyìn kéyìn ni bó ṣe máa rí ni òun ti sì ń sọ ọlọ́run sì lè dójú tì ní sísọ yẹn sọ àfà ìfbáàrò kò sẹ́ni tó ní tó lè fi wọn ṣùgbọ́n tàfà òòlù kéèyàn ní good wish àbí kéèyàn láwọ́ sùn kọ́ wá fi kọ́ mọ̀ sí àlọ́ láì dáńbẹ́ anábì ní káàna yóò àjẹbù ní tàfà òòlù àbí káàna yóò àjẹbù ní fàálù fa anza là kéèyàn wíṣì dáadáa látara nítorí ìbáyìí. àmọ́ pé bí ó ti rí lélẹ́yìn rárá o so látara bẹ́ẹ̀ àti gbaṣẹ́ lọ́dọ̀ àwọn oyèpẹ̀ àti gbaṣẹ́ kúrò lọ́dọ̀ àwọn òràwọ̀ òràwọ̀ àti gbaṣẹ́ kúrò lọ́dọ̀ àwọn òtẹ̀sùbà òtẹ̀sùbà pé gbogbo ń tẹ̀ ń ṣe yẹn o ń tara yẹn ṣé ibà ń sìn tó kò sẹ́ni tó lè fún yẹn ọ̀nà méjì jẹ́ ẹ̀mí òwòkó àbí ìkbà ìkbà ruwa pọ̀ tá nàbí ṣe nínú ẹ̀ ti hasan nínú ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó sọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ àwọn èèyàn yàtọ̀ wà lónà bẹ́ẹ̀ bòdìyà ẹjọ́ ọba kú lọrin ní òní gbàgbọ́ tó bá dá island yóò gbà á àwọn èèyàn kọ́lé kẹ́wàá kú láìláńdì tó lọ síbi tí àwọn ìmáàmù tó pẹ́ ìmáàmù tẹ̀mí lọ ẹgbẹ́ òní gbèsè bẹ́ẹ̀ àwọn thirty fifty so thirty so wọ́n ti ń kọ́ tó ga ẹ́ àwọn àti ń kọ́lé ni. so bẹ́ẹ̀ a máa rí àwọn bẹ́ẹ̀ rẹ̀ tára mi ti sọ nínú ẹ̀ òun làwọn kan tá tí ò ti ṣẹlẹ̀ kádàrá sí i a sì mọ̀ pé yóò ṣẹlẹ̀ nínú ẹ̀ tó lọ́ọ́ ṣàǹsì mọ̀kìtì kúrójú dáa kúrójú tẹ̀jà kúrójú yá àjòjú wọn má àjòjú àti alifazarul akbar tó ti bá a nìyí. وقوة إخبار لكن قدر العلم لا شو قالوا لي نعم حين كروه السلام نعم نعم اها نعم ahsantum so e, ọlọ́run bò ṣe muakọ́tọ̀ fún ìgbé ìgbà kan tó rọ́lọ́run ọba nínú àkídà ni pé kì í ṣe ìgbà kan ló fi sọ̀rọ̀ la yazalu mutakalliman ọlọ́run ọba ń sọ̀rọ̀ azaliyan wa abadiyan láti láíláí ni ó sì máa sọ̀rọ̀ ní mutakallimu lọ́lọ́ ẹni jẹ́ ọba gba agbọ́yọ́ ní problem ọ̀rọ̀ kàlámù náà ìyẹn náà nínú àwọn ibi táwọn yẹn gbà sọ̀rọ̀ tó dàbí tá a ti gbé náà nìyẹn sọ pé àwọn èèyàn ń gbé rujuman li shayatin nígbà yẹn nìkan kọ́ ata bí idinilá bóyá kí n sì dúró lórí ẹ̀ tí wọ́n ti sìn ṣùgbọ́n nǹkan kan clear pé kì í ṣe gbà yẹn nìkan lọ́lọ́run sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ dì sí yọ sọ̀rọ̀ láíláí ṣùgbọ́n wọ́n ń jọ̀rọ̀ gbọ́ dì sí náà náà torí pé anabi sallallahu alayhi wa sallam sọ nípa ní yàrá aisha bíi aláǹdá ọlànàbí ọlàwọn ẹni ń parọ́ wọn sì máa ń sọ mí bí wọn jò tó anabi ni ẹyọ kan tá a bá gbọ́ wọn fi ninety nine rọ sókèlógún bẹ́ẹ̀ tìyẹn mi pé rojú mẹ́n ọjà iná rojú mẹ́n ṣẹlẹ̀ inú tí a fi rinlẹ̀ mo kàn mú àfa kan kí ṣáájú mi sọ ni ṣùgbọ́n àwọn ẹ̀rí Kùránì júwe pé wọ́n ṣe júwe ọlọ́run wájà àìnáà ojú mẹ́rin ìṣẹ̀yà ó sì ń bẹ́ẹ̀ àwọn sáà ń bẹ́ẹ̀ tọ́lọ́ mi ṣe náà jù. sọ àwọn nǹkan tí ń jábọ̀ yẹn bíi metroid and co nínú tí ọjà àmọ̀ ni pé ibi tí ibẹ̀ yẹn bá jábọ̀ ẹ lọ wò wọ́n ṣe láwọn àyè yẹn ní US kò sí tí ó wù bẹ́ẹ̀ láyínláyé ibẹ̀ wọn wà bí ó ti wà náà ibẹ̀ wọn ò léwu mọ́ kí ló tó fi rí bẹ́ẹ̀ ní tó gbé sínú náà so ìgbà wo ló jábọ́ ìgbà wo ló tún jábọ́ sí bí ó ti máa jábọ́ tí ó máa jábọ́ lọ náà ni a máa ń rí dẹ́nìkan bá ti rí láyé gbàtà kékeré tí nǹkan bá jábọ́ ah ẹnìkan ńláńlá kan ti kú báyìí o sáré nìkan kan ò o ṣàyàtì ni wọ́n jókòó àmà bí ìdìlá àwọn àfáà wọn náà sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àbáwọn àfáà tán bá sọ tó yàtọ̀ sí tó bá di jọ mẹ́jọ máa gbìyànjú láti ṣàlàyé fún wọn jáde àdóbà ọlọ́run fún alábòyìn tó sọ.